atọ́ra lékèké ọlọ́wọ́n ba àtúrà jẹjẹ tó ọlọ́wọ́n ba fún wa síwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn alẹ́ anabi sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùrànjọ́ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam títí di gbọdọ̀ kìyàmà. ọ̀rọ̀ tí a ń gbéyàwó lọ òun náà لقى العذر بالجهل al-udhr bil-jahl ìfúnni ní àwíjàre aláìmọ̀kan ìwòye sí ìjáláìmọ̀kan èèyàn láti fi gbé ìdájọ́ kan èyí tó yẹ ká gbé lórí ká fi gbé ìdájọ́ yẹn kú lórí ẹ̀ nítorí pé àwòye sí pé ẹni yìí ó ní àwíjàre ó ní àwáwí pé aláìmọ̀kan ni kò mọ̀ wípé nǹkan tó ń ṣe yìí ó lòdì sí òfin ọlọ́wọ́ ba ó ṣeé ṣe tó bá mọ̀ kó mẹ́ta àkókò nàkí sọ́lọ́wọ́ ba àmọ́ ìmọ̀ rẹ̀ kíkọ́ lọ́wọ́ bá bínú sí nǹkan náà àìmọ̀ rẹ̀ wípé nǹkan yìí lòdì sófin ọlọ́wọ́ ba òun ló mú ṣe kí a wá wòye sí eléyìí báyìí ká fi gbẹ́dájọ́ tí ó yẹ ká gbélé lórí ká fi gbé kúrò lórí ẹ̀ ìhàwó ni Islam kọ sí ìhàwó ni àwọn ahlu sunnati wal jamaa ìhàwó ni wọ́n kọ sí eléyìí báyìí nìkan tí a ń ṣàgbéyẹ̀wò ẹ̀ a ti jẹ́ pé wá wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó yẹ sí pé kéèyàn tó lè pèèyàn ní kéèyàn tó lè gbẹ́dájọ́ léèyàn lórí nínú Islam kéèyàn tó lè gbẹ́dájọ́ léèyàn lórí nínú ìlànà sunna ọ̀rọ̀ kan tó yẹ sí èèyàn gbọ́dọ̀ gbọ́ àgbọ́yẹ̀ dáadáa kó mọ̀ fọ́ sí wẹ́wẹ́ rẹ̀. kò ju Muhammad bin Ali Jabata ló ṣe fi àwọn ọmọ rẹ̀ aláìmọ̀kan lọ́kànbalẹ̀ kó máa pàwọn tó o fún rẹ̀ náà tí ó ṣe lẹ́tọ̀ fúnra rẹ̀ láti máa gbẹ́dájọ́ léyẹ̀ lórí tó ti kọ́ ya láìmọ̀ kan nípa àlámọ̀rí ẹ̀sìn tó ti gbé Muhammad bin Ali Jabata ó jẹ́ nìkan tó yẹ sí pé ó jìnà sí ẹ̀kọ́ ẹ̀sìn gan ó sì jẹ́ nìkan tó yẹ sí pé ó ya láìmọ̀ kan púpọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́pàá ló fi jẹ́ sí pé pẹ̀lú òun náà lọ́wọ́ fi ń gbẹdàjọ́ lé àwọn èèyàn lórí kárin mùsùlùmí òun ló ti pè ní kèfèrí látara àìmọbi tí ẹ̀sìn darí kọ látara pẹ́sìn ti dàrú mọ́ lọ́wọ́ látara wípé ní tí agbára ẹ̀rọ ká nínú ẹ̀sìn òun náà ló ń tọwọ́ bọ̀ látara pé nǹkan tí máa rìn gbé òun náà ló ń dágbálé ká ìgbàláyè tó ṣe fún àwọn ọmọ rẹ̀ tó yẹ sí pé àwọn tó yà aláìmọ̀kan jù lọ nígbà tó yẹ sí pé ẹni tí wọ́n fi so lórí gan ọ̀gá aláìmọ̀kan ni so àwọn tó wá gbà yín tá gbà ló lórí ẹ̀yin náà ẹ wò yẹn síbẹ̀ ìmọ̀kan tí wọ́n bí ṣe lágbára tó so ó ní ká máa pè é ṣe ìfèrí lọ ó ṣe wù wọ́n ó lé báyìí nínú manhajú sunna nínú manhajú salaf ló wà síbẹ̀ ní tìbí kátà máa pè é kéfì lọ kò sí wàhálà kankan sọlẹ́ báyìí ní pé wáyé pé àwọn èèyàn yìí kọ́ Muhammad bin Ali Jabata àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ Khawarij ni wọ́n. àwọn ọlọ́jọ́ sí pé wọn kì í kùn àyòkí ń kà wọ́n láti pè é ní kèfèrí ó fúyẹ́ lórí àwọn ọ̀rọ̀ gan bí ìgbà pé yàrá ka suratul Fatiha ni. sọ̀rọ̀ abẹ́lẹ́ ọba àdìkẹ́ ọlá kọ́lọ́ ọba kí ó sànú ọba kọ́lọ́ ọba kó là wọ́n lójú kọ́lọ́ ọba kí ó yọ wọ́n kó nú àyìnbàkan àti aburú eléyìí tí wọ́n tọrọ ara wọn bọ̀ yìí. àjẹpẹ́rẹ́ wáyé pé ọ̀rọ̀ yìí èyí gbọ́dọ̀ gbàgbọ́ yẹ dáadáa kó máa ti fún tẹ̀dọ́ ẹ̀ síwájú kó tó lè máa gbé ìdájọ́ léèyàn lórí síwájú kó tó lè máa pè yàn ní kèfèrí gbogbo àwọn nǹkan wọ̀nyí ló gbọ́dọ̀ yé ní fọ́síwẹ́wẹ́ wà ìlà tí o bá ti lè rí báyìí yóò máa pẹ́ ni tí òótọ́ kó pé ń kèfèrí yóò máa pè wọ́n kèfèrí. náà àtúwáṣe àgbéyẹ̀wò náà lábara bí tí a wá bá ẹ̀kọ́ náà dé òun náà ni ma yandarju tahta al-masail adh-dha'irati ma yandarju tahta al-masail adh-dha'irati. a sọ yìí pé nínú àwọn àlámàrí ẹ̀sìn tí àwọn ahlu sunnati wal jama'a wa ulama'uhu wa a'immatuhu àwọn ahlu sunnati wal àtàwọn afáwọn àtàwọn aṣíwájú wọn nínú mẹ̀sìn nínú àgbáyé súnà tí wọ́n máa ń wòye sí síwájú kan tó gbẹ̀dájọ́ léyẹ̀ lórí òun náà ni pé wọ́n kọ́kọ́ wòye pé irú àlámàrí ẹ̀sìn wo lẹ́ni yọ́rọ́lù ìjẹ́ nǹkan kan tó jẹ́ sí pé àlámàrí kan tó hàn ní tó hàn gan nítorí pé àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ àwọn ẹ̀rí tó hàn ní tí ò sí rújú lórí ẹ̀ tí ò sí ìfàǹfà lórí ẹ̀ tí ò sí tukutu lórí ẹ̀ tí ò sí ìfàsìgbọ́yé lórí ẹ̀ tó bá yẹ pé àwọn ẹ̀rí báyìí ni tó bá yẹ pé àwọn àlámà yìí báyìí ni téèyàn bá pèpè àìmọ̀kan tó bá pàpè mára àìmọ̀kan lórí ẹ̀ àwọn alùsùn lónìí láà a kì í fún yẹn ní àwíjàre aláìmọ̀kan lórí àwọn àlámà yìí báyìí nítorí pé nǹkan tó hàn ní ṣé ní sèyí so ìwọ lọ́ọ́ aláìníkan ṣe bá láwùjọ tó tún ń gbé gan arígbé nǹkan yìí nǹkan tó yẹ pé ó hàn láwùjọ náà ni tó yẹ kó wọ́n ń polongo ẹ̀ gbogbo èèyàn lọ́mọ ìpè lára kódà àwọn mùsùlùmí gan mọ̀ ìpè lára Islam òun náà ni nǹkan ìwà ìwọ́n tí wàá jẹ́ mùsùlùmí ló mà so wọn kì í fún yẹn ní àwíjàre lórí nǹkan báyẹn so òun náà ni al-masailu adh-dhahira al-masailu àwọn alámọ̀rí ẹ̀sìn tó hàn lẹ́pàá èyí tó wá lórí ahọ́n gan àwọn alámọ̀rí ẹ̀sìn tó hàn yìí wọ́n fẹ́ fún wa ní àwọn wọ́n ní ma yandariju tahta al-masail adh-dha'irati kí ni àwọn báwo la ti lè mọ àwọn àlámọ̀rí tó kó sí abẹ́ àwọn àlámọ̀rí tó hàn yìí táàbù sọ pé irú àlámọ̀rí báyìí àlámọ̀rí tó hàn ní táà ní fún ẹ̀ ní àwíjàre aláìmàkálé lórí. eléyìí báyìí jama àkókò ká máa dé mọ́lẹ̀ wallahi azim ká máa dé mọ́lẹ̀ gan torí lè báyìí ni manhajú ahli sunnah wal jama'a ọ̀rọ̀ manhajú à ń sọ yìí. ṣé báyìí ni ojú ọ̀nà ahli sunnah wal jama'a lélẹ́yìí tá a gbọ̀ gbàgbọ́ yé dáadáa. bákan náà olóde tí gbogbo èèyàn mọ̀ yìí pé sẹ́ni manhajú ahli sunnah ojú ọ̀nà ahli sunnah wallahi ojú ọ̀nà tó dáa ni. ṣé báyìí ni ojú ọ̀nà tó jẹ́ sí pé wọ́n wo ti fún tẹ̀dọ̀ ẹ̀rí pẹ̀lú farabalẹ̀ dáadáa kéde pẹ̀lú gbónára kéde pẹ̀lú tara kéde pẹ̀lú pé à ń bínú èèyàn kan. wọ́n farabalẹ̀ wo àwọn ẹ̀rí lọ́tọ̀ lọ́sì síwájú kan tó gbé ìdájọ́ jáde. yàtọ̀ sí etí àwọn aláìmọ̀kan tí wọ́n lẹ̀ mọ́ àwọn alùsùnà lónìí àwọn tí wọ́n ń pera wọn lónìí súnà tó wá ń kó àbùkù bá wọn hájú yìí táwọn èèyàn fi wá ròyìn pé àbí ojú ọ̀nà alùsùnà ni pé káka máa pèyàn kèfèrí àwọn òtí ẹ̀ mọ̀jú káta máa pèyàn kèfèrí káta máa hánà lọ. sọ ibà ìrìsì tọ́ba ti gbọ́ alùsùnà báyìí táwọn ìyàbá ti gbọ́ alùsùnà pé tọ́ba táwọn ti máa hánà yẹn àwọn dájú kan bó ṣe léyìí kèfèrí bó ṣe léyìí odi kèfèrí bó ṣe odi kèfèrí. àwọn yẹn tí ẹ rò wípé alùsùnà ni wọ́n tí wọ́n ń sọ alùsùnà ní súnà bú yìí wọ́n ti ń sọ alùsùnà ọ̀gbọ́n yìí wọ́n kàn fi ó pa alùsùnà jalè ni. kọ̀wárìjì ni wọ́n kọ̀wárìjì ni wọ́n síra níbi jàbàtà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àti àwọn ọmọ ya wọn ní òkè ọya àwọn Boko Haram àwọn ní alùsùnà làwọn náà kódà wọ́n ní àwọn lẹ́sìn Boko Haram onírúwájà àwọn ni boko haram àwọn ahlùsúnnàtì ahlùsúnnà jihad jama'atu ahlùsúnnàtì wal jihad òun làwọn sọ àwọn náà àwọn gan ò gba orúkọ boko haram tá n pè wọn yẹn wọn gbá wọn ní gẹ́gẹ́ orúkọ àwọn náà ti sàpèwé ra pálí làwọn kò yẹ báyìí nìyí so bẹ́ẹ̀ náà ni muhammadu bin ali jabata kọ̀ọ̀rì jílòwò náà òun náà ń pàpè mára pé àlùsùn náà lòun kò ní báyìí sí yìí wàláhì gbogbo náà bá búra tí màá dé wájú ẹ̀rọ jọ bí ó ṣe rú mi lójú wípé alẹ́ la wà yìí bẹ́ẹ̀ ni òrí mi lójú kórìí àná ní jàbátá wa mo fi ọlọ́run bá tẹ́mi níbẹ̀ lọ́wọ́ rẹ̀ mo fi búra bí ó ṣe rú mi lójú wípé alẹ́ la wà yìí bẹ́ẹ̀ ni ń ṣe èméjì pé kọ̀ọ̀rìjì ní jàbátá ẹni àná ni àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wàláhì mo fi bá búra ṣé wàá lè dìyí. àwọn àbá súnmọ́ dẹ́ ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ dáadáa gidi gan. láìpẹ́ yìí ìkànnà àmọ̀ṣáyì ìkànnà àgbàfà súnmọ́ wọ́n lọ sí mọ̀tàmọ̀rù kan ní Riyadh ọlọ́sìn sẹ́mínà kan ní Riyadh ní asima ní kápítà Saudi Arabia ní Riyadh wọ́n lọ sí sẹ́mínà yẹn lórí ọ̀rọ̀ ìsàlàyé àkídà ahlu sunnah wal jamaa àfáwọn yẹn gbàtí ó wá parí lectures ní sẹ́mínà yẹn ó wá béèrè béèrè nínú béèrè tí wọ́n béèrè lọ́jọ́ ó wà wíwá yìí o eléyìí wà ó wà very recent eléyìí báyìí ó kì í pẹ́ rárá eléyìí báyìí ò tí pẹ́ rárá wọ́n béèrè wọ́n béèrè wàlláhì nínú béèrè sábẹ́ ìyọ́ yẹn ìbéèrè àwọn ọmọ Nàìjíríà wà bẹ́ẹ̀ ó yàtọ̀ sí ẹ̀ta ti ń pè yẹn wọ́n ní ọkùnrin kan ń bẹ ní nàìjíríà wàláì wọ́n ní ó sọ pé Abu Hanifa káfíà Ibn Hajar káfíà kódà Abu Hanifa kèfèrí ni Ibn Hajar kèfèrí ni wọ́n ní bákan náà ó ní gbogbo bídíà ní kúfùrù wàláì nǹkan tí ṣèkì sọ ni pé ẹni yẹ jìnnà sí kọ̀ọ̀rì gbogbo àwọn àbá súnà pátá tí ọ̀rọ̀ wọn jàbàtà ń dẹ́sí gbọ́ wọn wàláhì ni wọ́n sọ pé kọ̀ọ̀rìjì jàbàtà nínú àwọn kọ̀wárì jùlọ wà. so láàṣọkù ní ìsìnyẹ̀méjì wípé jàbàtà kọ̀ọ̀rìjì ni láàṣọkù fi annahu kọ̀ọ̀rìjì ní ìsìnyẹ̀méjì nípa wípé jàbàtà kọ̀ọ̀rìjì ni. náà àwọn àwọn ntí ó kó sí abẹ́ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó hàn táàfin máa ń pẹ́ irú àlámọ̀rí báyìí nínú àwọn àlùmọ̀sá ìrìnsọ̀ yọ àwọn àlámọ̀rí ẹ̀sìn tó hàn pẹ̀lú ànímọ̀ fún yẹn ní àwíjàre aláìmọ̀kan tàbá fẹ́ sọ ipe aláìsàkalẹ̀ yẹn tá a fún láwíjàre rẹ̀ a máa rú èyí tá fún láwíjàre a sì máa rú èyí tí èyí fún láwíjàre. wọ́n ní máa yàn jáde ju táṣítà alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ nínú àwọn nǹkan tó yẹ pé nínú lábẹ́ àwọn àlùmọ̀sá ìlú zọ ìrọ̀ àwọn àlámàrí ẹ̀sìn tó hàn tó hàn dáadáa tẹ́rí ẹ̀ hàn tí ò wà ambiguous tí ò ríjú kò ní báyìí nìsín òun náà ni tawhidul uluhiyya tawhidul uluhiyya tí sí ọlọ́wọ́ ọba lọ́kan tí sí ọlọ́wọ́ ọba ní àso níbi ìbáàdà nínú ìjọsìn Kasi fi ọlọ́run ọba lọ́kan ìdúbẹ̀ ni pé kọjá sí pé ọlọ́run ọba nìkan lámọ̀jọ́ sì fún a fi ọlọ́run ọba lọ́kan níbi níbi ìjọsìn wa a ní fi ẹlòmíì a ní fi pẹ̀lú ọlọ́run ọba nínú ìjọsìn a ní jọ́sìn fún ẹlòmíì má yàtọ̀ fún ọlọ́run ọba ọ̀rọ̀ yìí nínú àwọn al-masā'il adh-dhāhira àwọn àlámọ̀rí tó hàn ṣé báyìí nìyí tawhid uluhiyya uluhiyya alladhi yutlaqu alayhi tawhid al-ibada wọ́n ní òun náà máa ń pè ní tawhid al-ibada tawhid al-uluhiyya òun náà máa ń pè ní tawhid al-ibada tí sin ọlọ́wọ́ ọba lọ́kàn lábala ìjọsìn wọ́n jẹ́ pé ọlọ́wọ́ ọba nìkan náà máa jọ́sìn fún a jọ́sìn fún kankan. آه، يندرج تحت المسائل الظاهرة ما يجي الولي إن أوان تقصي أبي أو على مرية سوهاني ونقول توحيد الألوهية ونقول توحيد العبادة ونقول توحيد القصد توحيد القصد توحيد القصد وكان ونقول التوحيد العملي التوحيد العملي فبالدي توحيد الألوهية توحيد العبادة توحيد القصد والتوحيد العملي eléyìí báyìí nǹkan mẹ́rin tá a sọ yìí nǹkan ẹyọkan náà ní jẹ́bẹ̀ bí kéèyàn máa jẹ́ abdulwaṣi kó tó wá máa jẹ́ àdìsá kó tó wá máa jẹ́ kíni o kó tó wá jẹ́ owó labí kò yẹ báyìí nìyí so ó tún wá máa jẹ ọmọ ṣe bí ọ̀kan làwọn ẹ ọmọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó kọ́ ni pé ìyàkà tuntun ìyàkà tuntun náà là ń pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni tàwíṣídù yìí àwọn orúkọ yìí náà máa ń pè é. وهو الذي من أجله ibi tí ó wà ambiguous dé ọlọ́wọ́ bá àlíkẹ́lá wọ́n ní nítorí ẹ̀ gan-an ọlọ́wọ́ bá àlíkẹ́lá fi rẹ́ gbogbo àwọn òjíṣẹ́ káwá sàlàyé èyí kéèké fáwọn yẹn pé ojúṣe tèmi ọlọ́wọ́ bá ẹ̀tọ́ tèmi ọlọ́wọ́ bá léyìí o ẹ má ṣàṣìṣe ẹ má ṣàṣìṣe láti gbé fẹ́lómi àtọ̀fẹ́mi ọlọ́wọ́ bá o ẹ má gbé fẹ́lómi àtọ̀fẹ́mi ọlọ́wọ́ bá o ọlọ́wọ́ bá àlíkẹ́lá ara àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá gbogbo wọn pátá eléyìí báyìí lọ́wọ́ bá àdéká ìtorí ẹ̀ lọ́wọ́ bá fi rán wọn. wà á ń zara bí i kútù nítorí ẹ̀ lọ́wọ́ bá àdéká fi sọ àwọn tírà kalẹ̀ lórí nítorí tàwíhídú al-uluhiyya sábà bí ìran tàwíhídú mẹ́ta rání wọ́n mú ẹyọ kan bẹ́ẹ̀ wọ́n ní tàwíhídú al-uluhiyya àbí ẹ̀kọ́ ni ó wà nínú àwọn kíni o alákọ̀ọ́kọ́ ni ó wà nínú àwọn al-masailu zahira àwọn alámàrí tó hàn tó yẹ sí pé àyè máa gba àwíjàre aláìmọ̀kan lọ́wọ́ yẹn lórí ẹ̀. náà wọ́n ní wàyà kúrú sheikhul islam ibn tèmíyà wọ́n ní àfàwà àgbàfà olùmọ̀ nípa ẹ̀sìn islam ibn tèmíyà wọ́n sọ pé wà ibadatullahi wahdahu hiya aslu ddin ìmọ̀ ìjọsìn fún ọlọ́wọ́ bá nìkan ṣoṣo òun gan ní ìpìlẹ̀ ẹ̀sìn gbogbo ẹ̀sìn yòókù ibadatullahi wà ibadatullahi هي أصل الدين وهو التوحيد الذي بعث الله به الرسل وناتني صلى بالك إما الله بالك شوشوتا يقول الله بالك لك بيا وجيجا لجني توريه وأنزل به الكتب الله بالك لك بسطيرة كالي فقال تعالى ولا يلون إليه بأي يقول الله بالك واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون, من دون الرحمن آله آلهة يعبدون واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون أو أن سورة الزخرف آية 45 من سورة الزخرف سورة الزخرف أنا أباني إلى النبي صلى الله عليه وسلم ترى إبا فيدا رمى ولجو ترى ما قد أكيد تأكد يا tó ọba báwọn náà ọba àdìgbẹ́lá ti pàtàkì ẹ̀ tó lọ béèrè lọ́dọ̀ gbogbo àwọn tá a rán níṣẹ́ síwájú rẹ̀ lọ béèrè lọ́dọ̀ wọn lọ béèrè lọ́dọ̀ àwọn àjọ wọn tọ́lọ̀ ọba àdìgbẹ́lá rán wọn sí àwọn ànábì wọn tá a ti rán síwájú rẹ̀ wípé àjàìlẹ̀ mi dúnni rọ̀ṣùmáàlì àlíhàtà yóò ìbàdùn ìdí àwọn ọlọ́wọ́ bá ti ẹ̀yọ̀ ń darí. wípé ká mú ẹlòmíì lẹ́yìn ọlọ́ọ̀ba arrahman ní ẹni tó tó máa jọ́sìn fún kódà kọjá àwọn kódà kọjá àwọn ànábì ń gẹ́gẹ́ fúnra wọn ìjọlọ́wọ́ bá ti ẹ̀yọ̀ ń darí fún àwọn rẹ̀ àwọn náà rẹ̀ ìjà fún rí wípé wọ́n tún ní ẹlòmíì lẹ́yìn tó máa fún nínú àwọn àyà tó jẹ́ pé pé al-anbiya'u muttafiquna fi tawhid àwọn ànábì ọlọ́ọ̀ba wọ́n papọ̀ dáwà wọn papọ̀ ṣẹ̀rí àwọn papọ̀ níbi tawhid rí wọn yapa níbi tawhid ibi títí máa ń yàtọ̀ níbi ahkamu ní ti máa ń yàtọ̀ níbi àwọn àdájọ́ tí ọba ti níbi láti sọ pé ìfúnlẹ̀ ò lè jẹ́bọ láíláí kò ní jẹ́bọ láíláí torí pé da'watul anbiya wa da'watur rusul gbogbo ìpèpè àwọn ànábì ọlọ́wọ́ bá àti ìpèpè àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá lórí ọ̀rọ̀ tawhid da'watul wahida ìpèpè ọkọ̀ oṣù náà ni. ṣẹ̀ríà àwọn tá a jẹ fún wọn lórí ọ̀rọ̀ tawhid ṣẹ̀ríà kan ṣoṣo náà ni wọn ìyapa yìí láyé ọlọ́ni wọ́n sáàlì من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون àtẹ̀bẹ́ rí láyé kò yí báyìí sí káwá yọ̀ǹda nǹkankan lásìkò kankan máa jẹ́bọ lásìkò míì ọlọ́run láyéláyà wọ́n lọ́wọ́ bò ṣe bẹ́ẹ̀ kò yí báyìí sí. àbọ̀wọ́ bá nìyẹn sọ̀rọ̀ àkúnlẹ̀ náà wà nọ̀rọ̀ tá a yanjú ní báyìí ilé tó yẹ nínú àwọn ọ̀nà express tó ga jù tó fi yọ ìyá rẹ̀ kó lè sọ. ìpínlẹ̀ ọmọ ìpínlẹ̀ wa kó làwọn oníkòló rẹ̀ jẹ́ kẹ̀kẹ́ wà láì àwọn ẹ̀rọ ìkọlù kẹ́ jíjà ọmọ ìpínlẹ̀ ẹ̀bí nígbà wọn ó lè kúlẹ̀ ó lè kúlẹ̀ mọ́kù. tẹ́lifí kúlẹ̀ tẹ́tù náà rẹ̀ tún náà kọ́dọ̀ máa ń pè yà tẹ́tù níní tẹ́lifí kúlẹ̀ tẹ́tù náà rẹ̀ ẹ̀ ti dá gẹ́gẹ́ mọ́ ẹ̀ ti kọ́ Èmi mo dànù yín ni bá. Àwọn wa ló ń ṣe abó ń kó bá wa. Àkóbá ilé ìtò ń ṣe ìgbésà nù. Wàláhi Azim, àánú kọ́ ilé ọ̀sánú wa. Ń kó bá wa tààrà nìyẹn. Báyọ̀ ẹ̀yà méjì wo ẹni sọ pé ó ní nígbà òun sọ pé kò lè ọ̀jẹ̀ nìkan. Ẹ̀yà ẹ̀dọ́gbọ̀n ó ní ọlẹ́sẹ̀ ni. Alẹ́ ẹ̀ bàbá kan irọ́ ti máa ń pa látijọ́ yìí nìyẹn mo ní kó pìrìsẹ́ǹtì tíra yẹn látijọ́ yìí kò rí pìrìsẹ́ǹtì ìyẹn yàrá ìṣe ń pa ìṣe ń pa ìṣe ń pa láti bàtà wà ń bẹ̀ wàláhì kò rí tíra yẹn pìrìsẹ́ǹtì fún mi tàbí kò ń bẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ àtúnkù ní challenges pé pìrìsẹ́ǹtì tíra yìí ó ní kódà ibi tó rọ ìpínlẹ̀ yìí lédè ẹnì kan náà wà fáà nílẹ̀ sí ní Saudi ọkọ̀ tíra báyìí ọbẹ̀ pẹ̀kúlẹ̀ lẹ́sẹ̀ náà wà fáà sí bẹ́ẹ̀ wọ́n ti kọ́ tíra yẹn lórí pé ọkọ̀ pẹ̀kúlẹ̀ lẹ́sẹ̀ lásán tọ́ọ̀bá kan tí ẹ̀sìn dákọ̀ rẹ̀ tọ́ọ̀bá ní ká àwọn ògbé jáde níbi tí a kà á kò ní báyìí irọ́ ìyálà ìyá arọ́ irọ́ ti dẹ́tì ọpọlọ rẹ̀ irọ́ ti fọ́lé ọmọ o àwọn ti níbo jáde kárí ìjẹ <laughs> bánga àfọwọ́ Ibn Taymiyyah rahimahullahu ta'ala àwọn ọmọ ayà ìwà ayà ìwà nínú suratu suratu Zukhruf ayà 45 wọ́n ní wa kadhalika yadkhulu fi al-masail adh-dhahirati tawhid ar-rububiyyah tawhid ẹlẹ́ẹ̀kejì wọ́n ní bákan náà ó wọnú àwọn àwọn àlámẹ̀rí tó hàn tọ́jọ́ sí wípé àní máa fún yẹn ní ẹ̀sìtì aláìmọ̀kan lórí ẹ̀ tawhidu rububiya tawhidu arububiya ìmọ̀ ọlọ́run ọba lọ́kan lára àwọn níbi iṣẹ́ tọ́lọ́run ọba ń ṣe kágbà ipe iṣẹ́ tọ́lọ́run ọba bá lóhun nìkan lòun ń ṣe kágbà pẹ̀já kan ò lè ṣe mọ́ kò sẹ́ni tó lè pààyàn wàlláhì kò sẹ́ni tó lè pààyàn ọlọ́run ọba nìkan ọlọ́ni wa máa kára ní nafsin an tamuta illa bi idhnillah kitaban mu'ajjala ọlọ́ni ẹ̀mí kan ò lè kú àbí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹ̀mí kan ò lè bọ́ ẹnìkan ò lè jáde láyé àbúkọ́yé kọ́ lọ́wọ́ àsìkò tọ́lọ́wọ́ bá àlejò ẹlá kan fún un tọ́lọ́wọ́ bá àlejò ẹlá ní yóò lò láyé lójú tó yẹ kìtàbà mu àjálà kìtàbà mu àjálà ọlọ́run ní àkọọ́lẹ̀ kan ní àsìkò kú yẹn tá a ti fa àsìkò sí àsìkò yìí ló kù àsìkò yìí ló bí àsìkò yìí ló sàárẹ̀ àsìkò yìí ló gbádùn kò sẹ́ni náà tó tó àwọn yóò wá ẹ àwọn tí wọ́n mọ̀ sọ fáwọn làwọn fún tó wá ṣe kí ni á ní bẹ́ẹ̀ ni.

àjẹkẹ pa ọjà àdèrè èmi mọ pa alágbájá àdèrè ni wọn kọ pa Ọlọ́run lọ pa sábàbí ni wọ bí bí ìbọn ṣe jẹ sábàbí náà ni wọn náà jẹ sábàbí bí mọ́tò ṣe jẹ sábàbí díẹ̀ náà ni kò yí báyìí sábàbí bú ni wọn ti yẹ ọ wá jìyà lórí pé o ti sábàbí bú Ọlọ́run ni wọn ti lẹ pàgbákò kò yí báyìí nìyí torí pé wàlọ́ọ̀ni tí àsìkò ẹ̀dá kan ọ̀bá sì tó kò sẹ́ńtẹ́lẹ̀ mú lọ ẹ̀ẹ́mẹ́gàdá ń sọ ni. ìjà ń sọ ní pẹ́ẹ́dà yẹn lágbára jọ lọ́lọ́ nìyẹn ọlọ́wọ́ ọba ọ̀fẹ́ kẹ́nìkan kú inú tòṣùn wọn tọ́lọ́ ọba àti irúṣẹ́ tọ́lọ́ ọba kò sí ẹnìkan wá kánjú pé no ọlọ́run ìtí wọ́n fẹ́ òun èmi ọ̀fẹ́ bẹ́ẹ̀ èmi jẹ́ kó kú títí èròǹgbà tí wàá tó rọrùn láíláí inú burúkú ń yorùbá wọ́n ní ọlọ́mọ yẹn ọlọ́mọ jábọ́jọ́ lọ́jọ́ lọ́mọ ní ni. àwáyé àwáyé burú wọn ti pa ọmọ òun yìí gbọ́rọ̀ náà awífun àmọ́ ẹ̀jẹ̀jà pọ̀. àwọn tí ọ̀dẹ́jà wá kú táwọn tí ẹ̀dẹ́jà ìwọ náà ọ̀dẹ́jà ò ní kú àtẹni ń dẹ́jà àtẹni tí ò dá àjọ kú náà nì. ni ni bá lọ kò sẹ́ni náà tó lè pààyàn láti pásítọ̀ kú ẹ̀ dìtò àwọn èèyàn bọ́ wà ní ẹ tẹ́rí àwọn tó bá ti pa ẹ̀ síwájú pásítọ̀ wọn dìtò pásítọ̀ wọn dìtò ẹ̀ wọ́n wà lọ dàkúdàáyà àbí wọ́n wà lọ máa káàkiri wọ́n máa rìn káàkiri ẹ̀ǹkulè wọ́n máa sọkún káàkiri wọ́n máa ṣègiri kàdí lásìkò wọn fi tó níbo lẹ ti níbo ni yóò wà níbo lẹ ti kà á inú tíra wo lẹ ti kà á wọ́n ní tíra yóò bá èyí ò dájú pé tíra kí tíra nìyóò tíra tó lè mú ìyọ̀wọ́ náà nìyẹn kọ́ lọ́wọ́ kó sọ wà kú mbẹ́. ẹ jágbá gba àwọn àkídà yìí ti jagbajagba náà. ẹ òdùkúlù fi sílmi káàfà ẹ já wọnú ìsìláàmù tápá ti tán ká wọnú ìsìláàmù pátápátá wholeheartedly. ká submit ara wa fún ìsìláàmù totally ká jura wálẹ̀. èwo ni ìsìláàmù díẹ̀ òrò díẹ̀ ìsìláàmù díẹ̀ àkídà Yorùbá díẹ̀ ṣé bá yìí ní ìwà fẹ́ gba ìsìláàmù kó wó wọ́n ní bẹ́ẹ̀ yàrá bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ yàrá pàbùké kọ́ pàbùké èwo ni bọ̀dá tẹ́yìn lò èwo ni bọ̀dá tẹ́yìn lò so kí a ṣe ìsìláàmù wa gẹ́gẹ́ bọ́lá ọba àlekẹ́lá ti fi ká ṣe náà wọ́n ní ọwọ́ nù tawhidu rububiyya ọwọ́ nù al-masailu zahira tawhidu rububiyya nínú fọ́lọ́ ọba nìkan lérò yóò ní ká gbà ọba wa lè jẹ́ ìtọ́jú lè fàárẹ̀ kàn yàn olóṣì lè wo yẹn sàn. ẹ ọlọ́wọ́ wa nìkan ló lè yàyẹ wéèrè fọlọ́mọ sàdánwò fún wa òun náà ló sì lè mú yẹn lára dá. sèba ní ti ọlọ́wọ́ wa nìkan ló lè yàyẹ lágàn òun ló lè ní kéèyàn máa bí gbogbo àwọn eléyìí báyìí sí ọlọ́wọ́ ni. ọlọ́wọ́ ní wa pátápátá. kò ká nínú àwọn alimasaayi bọ ìrọlọwà isi Ọlọ́run gbogbo sí Ọlọ́run ọba akáfíọrin ilẹ kọlọ nìkan ló lè ṣe kámẹgbà yìí pé lẹ́yìn Ọlọ́run ọba ẹnìkan tó ní kápá àti sàwọn sẹ́yìn lọ nínú àwọn ẹ̀dá ẹlẹ́ẹ̀kẹta nínú gbogbo sínú ẹ wọ́n ní wọ́n yẹ kúlù ayọkọ fi masaayi bọ ìrọtì masaayi shirki akbar wọ́n ní bákan náà nínú tó tó kó sínú àwọn alámàrí tó hàn táà ní máa gba àwùjáre aláìmọ̀kan lọ́wọ́ yẹn lórí ẹ̀ òun náà ni masa ilu shiriki akbar àwọn àlámọ̀rí àwọn àlámọ̀rí ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú ẹbọ ńláńlá àwọn ẹbọ ńláńlá àwọn ẹbọ àwọn ẹbọ àwọn ẹbọ ẹbọ hẹrìmà hẹrìmà ẹ àwọn àwọn pàmòrágájì ẹbọ gbogbo àwọn eléyìí báyìí nínú àwọn ìlú alẹ́ mi yukhriju an millati islam ẹbọ ńláńlá yìí tó yẹ sí òun ní òun náà ní nǹkan tí máa ń gbé yàn jáde kúrò islam ẹbọ ńláńlá tó yẹ sí a máa gbé yàn kúrò lójú ọ̀nà islam nínú àwọn al-masail az-zahira àwọn àlámọ̀rí ẹ̀sìn tó hàn lọ́wọ́. wọ́n ní fún àpéjúwe kashirki ibadati al-quburi min dunillah kashirki ibadati al-quburi min dunillah gẹ́gẹ́ bí ẹbọ ká lọ máa jọ́sìn fún àwọn tàárẹ̀ lẹ́yìn ọlọ́run ká lọ síbi sàárè ká lọ máa jọ́sìn fún sàárè ẹbọ ńlá ni ọ̀nà yìí. tá a bá ti jẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ká má ṣe mọ́ ọ̀nà owó lèyẹn máa ń gbà jọ́sìn fún sàárè. òun yóò ní kí yẹn lọ síbi sàárè kó máa wá lọ pa ẹran fẹ́ni tó wà nù sàárè náà kó lọ máa pa ẹran fún ẹni tó wà nù sàárè àbí tí yẹn lọ síbi sàárè kọ́ lọ máa jẹ́jẹ́ fún ẹni tó wà nù sàárè pétọ̀ bàbá wọ́n ti ní àgàn kan ò ní débi sàárè yìí kọ́ mọ́tò wà lábòsùn. láti jọ́ tí mo ti lọ́kọ ó di ọdún mẹ́ẹ̀ẹ́dógún lónìí èmi ọ̀gbọ́ kó àtúbádì àtúbádì ẹ bá ń sàn kan jẹ́lẹ̀. tó àná mo fi wá bàbá tí n bá fi lè lóyún tí mo bímọ nǹkan báyìí nǹkan báyìí mo mú wa bisàárè yìí tọ̀ bẹ́ẹ̀ bá ti wá bá mi ṣe tí ń bímọ bàbá ọ̀dọ̀wọ̀ yìí o ọ̀dọ̀wọ̀ yìí o ẹ bọ̀ lọ. aláì pé ah, bàbá wọ́n láti ní gbogbo aláàárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ àárẹ̀ táwọn dókítà ò rí wòsàn tọ́mọ́sá ti láǹfààní pé wọ́n gbé débi sàárè yìí ó ti parí fún un tọ́ bàbá èmi náà wá wá báyìí kò dé ẹ̀dá fún ẹ̀fún mi wòsàn ẹbọ nìyẹn ọlọ́ ìyẹbọ ni ọ̀ ń tọrọ nǹkan lọ́wọ́ òkú. àbójútó àwọn nǹkan tó ẹ fọ́ lọ́wọ́ ọba nìkan ní í ṣe kò yẹ báyìí nìsín kódà eré ìtẹ̀yà ń ṣe òkú ò lè ṣe fún wa mọ́ ìgbà tí ìyẹn bá wà láyé ló lè ṣe pé baba baba tẹ wà ló ẹ dàgbà ẹgbẹ̀rún mi baba ẹ fún fún yẹn ní bàrún lásán yìí pé ah, ah, àà àwọn àlọ́ àrùn láyé kó gbẹ̀rù ọ àlàyé lè ṣèyí o ẹ dàgbà ẹgbẹ̀rún mi síbà nídìí so àbá bàbá ẹ̀dá kan ìwọ̀n admission ni admission ó ti pẹ́ kódà mo ti parí secondary school nísìn ogún ọdún rèé tàyìmọ̀wé ti kọ́ mo wá ń wá admission bàbá bàbá wa ma provost rí àbí bàbá wa ma bc rí àwọn ọmọ provost polytechnic kankan rí nínú sáré ó ti ma bc kankan rí síbà nídìí so kọ́ lọ́ba kó sànù wa kí ẹ máa lọ kí ẹ máa lọ jọ́sìn fún sáré ìbádàtú kubur nínú àwọn ẹ̀bọ́n ńláńlá lọ́wọ́ ka ìbá ka ṣírkì ìbádàtú kubur min dunillah. sẹ́rí ìbádàtú kubur ẹ má jẹ kásá sí gbọ́ ẹ̀. àwọn aláìmọ̀ká yìí Muhammad Ali Jabata àti àwọn ọmọ rẹ̀ níbí báyìí wọ́n a máa lú àlámọ̀rí papọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó lọ síbi sàárè tó yẹ kí ọlọ́ ń pe ẹni tó wà nù sàárè gẹ́gẹ́ tó lọ ń jọ́sìn fẹ́ni tó wà nù sàárè ọlọ́ ń forí kalẹ̀ fẹ́ni tó wà nù sàárè ọlọ́ ń forí kalẹ̀ fún ni o fẹ́ni tó wà nù sàárè ọlọ́ ń pa ẹran fẹ́ni tó wà nù sàárè ọlọ́ ń ké pe ẹni tó wà nù sàárè bóyá kókó sóore kan fóun ni àbí gbé àbúrò kan jìnnà sóun ìyàtọ̀ ń bẹ láàrin rẹ̀ àtẹnitọ́ lọ síbi sàárè tí lọ́ ọlọ́run méjèèjì aburú ni àmọ́ ìkan ẹbọ tó gbé ìjáde kóró islam ìkan èyí tẹ bọ tó gbé ìjáde kóró islam ìkó gbé ìjáde kóró islam èwo ló gbé ìjáde kóró islam aburú ẹnìkan tó ká burú ni o kódà aburú tó tóbi ni àmọ́ tó bá ti di ìdájọ́ pé ṣé kí ni yàn ìjáde kóró islam mọ́ fi hamasa mọ́ fi ìtara pé ah, kíní kan no <laughs> mọ́ fi tara mọ́ fi gbé dájú ẹ síbi tọ́lọ̀ ọba àdékẹ́lá tàbí ìgbà gbèsè ẹni tó bá lọ síbi sàárè tó bá lọ ń pe ọlọ́run kí ló dé tí fi lọ ń pọ́nà síbi sàárè à ó lé àyè yìí ẹ̀ mọ àwọn bàbá tó ń ṣe síbi ni ẹni ọlọ́run ni wọ́n wọ́n gbọ́dọ̀ sírú àwọn ẹni ọlọ́run síbi kí gbígbàdúrà àwọn máa sọ̀kalẹ̀ sáàyè ẹja lọ́bẹ̀ lọ́run bá bẹ̀ nítorí pé àwọn agbègbè ọ̀pọ̀ wa lọ ń bẹ̀ kìí ṣẹni tó wà nù sàárè ní ń pè kò ní báyìí níbi ìyàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì alákọ̀ọ́kọ́ tí ń fi ẹni tó wà nù sáré àbó ń jọ́sìn fẹ́ tó wà nù sáré ẹlẹ́bọ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun jọ́sìn fọ́nà ọba nídìí sáré oníbíjà ni tí ò sí kíni o tí ò dẹ́lẹ́bọ. alámọ̀rí ìkẹyà màá fún yín níbi tíra bíi mẹ́fà ní ní ṣókí lérèfé màá kà fún yín tíra bíi mẹ́fà lérèfé mo fi ọlọ́ọ̀bá búra tíra tó wà àwọn ibi tẹ́ ti sọ àwọn ọ̀rọ̀ yìí. láàrin oṣù kan láàrin oṣù méjì yìí máa ka ọkọ̀ tíra lásán àìríbi nǹkan mi ìlà ìníkàtán. ọkọ̀ tíra nìkan ní máa ta kéde pé tó wà nú ẹ̀ o ìníkàtán. so abájú ẹ̀kẹ́ jẹ́ fún yín ní mẹ́fà péré. alákọ̀ọ́kọ́ tí a bá lọ wo tíra at-tawhid lil Fawzan at-tawhid li tíra yìí wọ́n fi ń sọ̀rọ̀ nípa nípa tawhid nípa ìmọ̀ náà ọba lọ́kan wọ́n discuss ọ̀rọ̀ tí mo sọ yín bẹ̀ wípé ẹni tó bá lọ síbi sàárè tó yẹ pé ó lọ ń pe ẹni tó wà nù sàárè gẹ́gẹ́ àbọ̀ ló ń jọ́sìn fẹ́ tó wà nù sàárè ẹ̀bọ ńlá ńlá ló ṣe ogidá ní kóni Islam àmì tó bá lọ síbi sàárè tó yẹ pé ọlọ́wọ́ bá ní lọ ń pè níbi sàárè kò gbé jáde kóni Islam àmúṣe dídá ó sa burú ẹjọ́ nàdá Sheikh Fawzan lọ sọ báyìí sàlàyé nípa tàwí tọ́jú sàlàyé nípa kíni nípa tàwí. sọ ọbẹ̀ yẹn pé àwọn eléyìí sẹ́ńtẹ́ sẹ́ńtẹ́ ń kìbọn nu tàwí ìlú pé èèyàn di kèbèrè lórí àní tàwí ìlú kan sọ. ẹlẹ́kẹ̀jì ká tó lọ wọnú ẹgbẹ́ tí àti mọ̀sán yẹn ẹja lọ wo mujalladu alákọ̀ọ́kọ́ mujalladu kan náà ní tíra yẹn náà mujalladu kan péré náà ní yẹn page one hundred forty two one hundred forty two. kọ́pì tẹ́mi lé lọ́wọ́ page one hundred forty two ni. àkíyèsí tawhid pàápàá jùlọ ẹni tó bá fẹ́ wò lórí shamila ẹni tó bá fẹ́ wò lórí shamila à ń pè maktaba kan láìbírì kan ní alimaktaba tó shamila láìbírì kan ní láìbírì yẹn ó wà lórí fóònù mo lè lórí fóònù mi báyìí ọ̀pọ̀lọpọ̀ yẹn náà lè lórí fóònù tó bá ti jẹ́ àwọn àwọn fóònù android phone àbáwọn fóònù smartphone ó jẹ́ báyìí níbi ètò a máa bá a máa láǹfààní àti rí àlùmọ́tàbàtò ṣàmìlà tó yẹ báyìí níbi ètò ní pé láìbírì tó kún kẹ́kẹ́ láìbírì tó kún gan tó tí ra kún bẹ́ẹ̀ fọ́fọ́fọ́ ni wọ́n ìkíbu ẹ̀ pẹ̀lú àwọn tíra tó kún fọ́fọ́fọ́ síbẹ̀ tó dábàá lọ wọlé yìí tí wà nínú lórí àlùmọ́tàbàtò ṣàmìlà àwọn tí mo fẹ́ kóòtù fún wọn báyìí àwọn pages yẹn máa tẹ́ ti máa rí àwọn pages yẹn tó bá ní titi alimaktabatu shamila tó bá ní titi soft copy rẹ̀ lọ́wọ́ lórí tu shamila yẹn lọ́wọ́ àwọn pages yẹn bá ń bẹ̀. bẹ̀tẹ̀ tó bá ní hard copy lọ́wọ́ ẹ̀ kóun lọ wo ibi tó ń sàlàyé nípa ìdájọ́ bídà nínú ẹ̀sìn. àbẹ̀tẹ̀ tó bá ní soft copy yẹn lọ́wọ́ lórí tu shamila nítorí gbà tí wọ́n wá lọ́wọ́ hard copy lórí ẹ̀rọ nípa ẹ̀mí ọ̀ pèrà ni ti soft copy eléyìí tó wà ní orí alimọ́tàbàtà ẹ́ wọ́n lè má yẹ wọ́n lè má yẹ hard copy soft copy ẹ̀ tẹ́ ń pè ní hard copy onílélẹ́ oníwèé tẹ́yẹ̀ ń gbé dání oníwèé yẹn hard copy yẹn soft copy lélẹ́yìí tí ó jẹ́ ó wà lórí fóònù tí èsì tó níwèé tó wà lórí fóònù kò yẹ báyìí ti ẹ ẹ nítorí nítorí tètè yé nu kí láti sàlàyé hard copy and soft copy. táwọn ọ̀rọ̀ page one hundred forty two àbá ọ̀rọ̀ yẹn bẹ̀ má padà ká ọ̀rọ̀ yẹn o. bákan náà tábà lọ wọ àkídàtú tawhid ọ̀bàyánu máa yọ bọ́ọ̀dù ha min ash-shirk al-akbar wal-asghar wat-ta'til wal-bid'ah wa ghayri dhalika tíra yìí sheikh salih bin fawzan bin abdullah al-fawzan àwọn náà yàtọ̀ sí ìgbéyìí tí a bá lọ wo. Ah, mujalladu alakọ̀kọ́ pé ẹ̀yẹ state Mujalla volume kan ní tíra eléyìí náà page one hundred seventy eight oye bá yìí ti àbá mbẹ. bákan náà ti àbálọ̀ wo tíra usulul iman fi gbọ́ ìkìtàbí wa sunna. gbogbo àwọn tíra tí mo sọ yìí àkídà tu tawhid ọ̀rọ̀ nípa àkídà tawhid náà ń sàlàyé bẹ́ẹ̀ o. kẹlẹ́ bá ń gbé tíra àkídà àwọn ọ̀rọ̀ tó bẹ́ mo fi ọlọ́run bá búra àwọn ọmọ kan. and mò ń ọ yẹ kí a sọ̀rọ̀ yẹn dáadáa ṣe rí ọ̀rọ̀ bídà ibi táwọn afá àti máa ń discuss ọ̀rọ̀ bídà ọ̀rọ̀ tàwíṣẹ́yìdì ló kó sí. kò dẹ̀ sí ìlà kò sí yapa níbi ọ̀rọ̀ tàwíṣẹ́yìdì tó tẹ́ ẹ bá ti lẹ́yìn akẹ́ tó ń yapa alùsùn náà níbi ọ̀rọ̀ tàwíṣẹ́yìdì yóò kó sínú ẹlẹ́gbẹ́ nínú kókó sínú àwọn kọ̀wárì àbí kókó sínú àwọn mòrìjíà àbí kókó sínú àbí kókó sínú àwọn ṣíà àbí kókó sínú àwọn ọ̀rọ̀ àbí kókó sínú kàrọ̀tìyà àbíkókó sínú àwọn àṣà ìrọ̀ àbíkókó sínú àwọn súfì ìlànà ìrìn ìdálẹ̀ títí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. نعم عقيدة التوحيد سيرة عقيدة التوحيد وبيان ما يضادها من الشرك الأكبر والأصغر والتعطيل والتعطيل والبدع وغير ذلك من قالوا في 178 قالوا أصول الإيمان في ضوء الكتاب والسنة إقلاء إيمان fi dóòlì kìtàbí wa sunna lábẹ́ ìmọ̀lẹ̀ alukur'an àti sunna kálọ̀ wo volume one page two hundred and ninety-eight àwọn olóṣè nukhbatun minal ulama nukhbatun minal ulama àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àgbàfà kan àwọn ni wọ́n kóra wọn jọ tí wọ́n ṣe kẹ́wàá lè bá àwọn pé tíra tó dáa ni àwọn tó ṣe náṣírù ẹ̀ àwọn tó ń fọn káàkiri ayé wọ́n ní tíra tó dáa ní ká máa kà á nígbà tí wà nínú kúba tó mílẹ̀ lẹ́la máa mọ̀jìhúùlù làwọn yìí mọ̀jìhúùlù nígbà tí ọ̀dà kankan mọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àdìgbò yé ọ̀bá tó ń pè ní kíní. àwọn tó ṣe náṣírù ẹ̀ ànáṣírù tọ́fọ́ tíra náà jáde àwọn ní kíní wizaratu shu'uni islamiyati wal awqaf wal awqaf wad da'wati wal irshad àwọn ministry tí wọ́n ní ṣe pẹ̀lú Islamic affairs àti àwọn àkọ́kọ́ àwọn tí ẹ fẹ́ sílẹ̀ fọlọ́wọ́n ba wípé ẹ máa mo fi dúkìá ilẹ̀ kí àwọn ọmọ òrukàn àwọn opó àbí àwọn èèyàn míì náà tẹ́fẹ́ àwọn aláìní ká máa bẹnẹfíìtì ká máa gbogbo tá a bá rí bẹ́ẹ̀ máa fi tọ́jú àwọn aláìní. so nangbeni àkọ́kọ́ fún yẹn wàdá ẹwà wàdá ẹwà àti àwọn mínísì àwọn mínísì yìí náà wà fún dáyàwá ìpèkòsójú ọ̀nà ọlọ́wọ́ bá wá sí iṣẹ́ àti tọ́nisọ́nà ní nílùú o al-mamlakatu al-arabiyyatu as-saudiya kingdom of saudi arabia àwọn ministry of islamic affairs àti al-awqaf àti da'wa al-irshad kingdom of saudi arabia àwọn ni wọ́n publish tírà yẹn àwọn ni wọ́n dẹ̀ spread yẹn káàkiri ayé pé tíra yìí kọ́ o àwọn àgbà àfà tí wọ́n yanjú dáadáa tí wọ́n kéwú dákẹ́ tí wọ́n lè fa kò mú òkun kéwú yọ àwọn náà pàṣẹ tíra yìí sè. bákan náà sọ̀rọ̀ tíra àlùbídà irú wal mukhalafatu fil hajj àti ìyapa níbi iṣẹ́ hajj níbi hajj kálọ̀ mujallad àkọ́kọ́ page eleven ẹni tíra yìí Abdul Muhsin bun بلع السميح كتب التسميح خالد بن عيسى العسيري أتافا ويوسف بن عبد الله الحاطي àwọn ológun ti náṣírò ẹ àwọn olùkọ́ káàkiri ayé tání tí a tó dáa ni àwọn náà tó ní wizaratu shu'uni al-islamiyyati wal aqtab wa da'wati wal irshad al-mamlakatu al-arabiyyatu as-saudiyya. sọ àwọn mínísírì islamic affairs ministry for islamic affairs tí a ti ṣàlàyé síwájú yẹn tá a ti ṣàlàyé ìfọ̀sọ̀rọ̀ síwájú àwọn náà ni wọ́n tún wọ́n tún gbé tíra yìí náà jáde. bákan náà tí a bá lọ wo tíra arọ́jú alalámẹ̀ náà. Eh, mujalla kọ̀ọ̀kan forty four. ẹ̀ ẹ́ tó ṣe tíra yìí òun náà ni shahata muhammad sọk afa yìí ni wọn kọtíra yìí afa sunna náà ni wọn. tábàlọ́ wo fatawa fatawa shabkati islam fatawa shabkati islamiya sórí àlejò yìí tó tábàlọ́ wo mujalladu alákọ̀ọ́kọ́ page five thousand four hundred and seventy three mujalladu alákọ̀ọ́kọ́ volume one five thousand four hundred and seventy three abọ́rọ̀ tí mo fẹ́ sọ ẹ̀ bẹ́ẹ̀ jí kí wá kà á. ṣé wàá rí eléyìí tí mo eléyìí tí mo ti kaná tù mí mo ti kaná bó ti wọn gbogbo wọn ti bá kaná rẹ. so crazy ẹ jẹ́ kí n kà fún yín inshallah. so bóyá ibi báyìí bẹ́ẹ̀ láti láǹfààní àti dúró lálẹ́ yìí torí ọkọ̀ ìwà ká tó bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. náà ẹ jẹ́ ká pé ká wo kí ni ọ̀rọ̀ tí ó wà nù tíra náà bismillah náà wọ́n ní hadith wọ́n ní ọ̀rọ̀ kan bẹ wọ́n ní hukm al-bid'ati fi ad-din bi jami' anwa'iha hukm al-bid'ati fi ad-din bi jami' anwa'iha ìdájọ́ bídà nínú ẹ̀sìn ìdájọ́ kí o bídà ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn bi jami' anwa'iha wọ́n ní ní pẹ̀lú gbogbo ọ̀nà ibi tó pín sí kí ìdájọ́ rẹ̀ nú ẹ̀sìn pẹ̀lú gbogbo ọ̀nà ibi tí méjà pín sí pátápátá kí ìdájọ́ rẹ̀ kọ̀ọ̀kan bẹ̀ àwọn fẹ́ sàlàyé ẹ̀ fún wa. wọ́n ní kúlù bídà ti fi dín ní fàyà muharramatin wa dalala wọ́n ní gbogbo bídí àtẹ̀yàn bá jálẹ̀ sínú ẹ̀sìn ẹ máa wo kọ́yìnú fi dín gbogbo bídí àtọ́jẹ́ pé bídí àdádálẹ̀ nínú ẹ̀sìn ni fàyà muharramatin wa dalala wọ́n ní bídí àyínkọ́ o níta àtẹlé ìwọ̀ téèyàn gbọ́dọ̀ ṣe ni ànùsí ni tó bá jẹ́ pé àdádálẹ̀ ló ẹ̀sìn ni. لقوله صلى الله عليه وسلم ولتقول قولوا النبي صلى الله عليه وسلم وإياكم ومحدثات الأمور أسورة فوا ندا لنا ولا مريس فإن كل محدثة بدعة أدي بدعة ما دام كابي بقى ما فاسون أوري لا يريو أو ما فاسون الذي زاجو الذي حديث يو دجا ما كنت وفايو لا وفايو torí kò sẹ́ni tó gbọ́ hadith yẹn yé lọ síbi tí wọ́n ń gbọ́ yé lọ síbi ẹ̀ láyé àní ó mú wárí ẹni tó bá sọ pé kúlù bídà ti ń bọ̀ lálẹ́ wa kúlù gbọ̀lá láti fi náà ó ní dẹ̀lílù kúlù bídà ti ń kúfùrù níbo ló ti rí gbogbo bídà ní kúfùrù làdí ti ń wí níbo ló ti rí tánà sáájú ẹ̀túbà oríláyé kò sí àbá súnà náà tí òrí àdìsù yìí rí sọ fún wa táyọ̀ rí nínú wọn. ẹ tó bá jẹ́ pé ìwọ tó ọmọ kéwù kankan tó ọ̀yàn júnu kéwù ìwọ lọ rí òun ni wọ́n ń kó àdìsí tí wọ́n máa kó ti gbà wípé àwọn àfọ òrírí òun lọ́kọ́ dìsọ́bà àdìsí yẹn ló fi mú ìdájọ́ burúkú ti ń gbé láwọn èèyàn lórí ló fi mú jáde. wọ́n ní wa iyyakum wa muhdathatil umur arábìnrin ẹ sọ́ra fún gbogbo àwọn àlámàrí àwọn àdádálẹ̀ náà àlámàrí ẹ̀sìn. fa inna kulla muhdathatin bid'ah wọ́n tó gbogbo àdádálẹ̀ nǹkan bídà ni. wa bídà sì ni wọ́n ní wàá kọ́lì yìí sallallahu alaihi wasallam àti fún ànábì tó sọ pé man ahdatha fi amrina hadha gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ dáadáalẹ̀ nínú àlámọ̀rí ẹ̀sìn wa yìí máa laysa minhu ntí ò sí nínú ẹ̀ lásìkò ànábì ntí ò sí nínú ẹ̀ kọ́lọ́wọ́ bá láti rà ànábì tó yẹ kó ọwá dáálẹ̀ fahuwa radd àrẹ́bìnrin àjà padà sí ní lọ́wọ́ ẹ̀ wàbí رواية nínú ẹgbàá من عمل ẹ̀mẹ̀rẹ̀ ẹ̀mẹ̀rẹ̀ ẹni tó bá ṣiṣẹ́ kan nínú ẹ̀sìn lẹ́yìn tí a rí ní àmúrúnà tí ò sí àṣẹ àwọn ànábì lórí iṣẹ́ náà ànábì tó ní o ṣe tó fi ṣe fàhùwà ọ̀rọ̀ dìde àádásẹ́ sí ọ̀nà àlẹ́gbà. wọ́n ní fàdálà hadithan wọ́n ní hadith méjèèjì tọ́ka على أن كل محدث في على على أن كل محدث في الدين فهو بدعة. ويبقى بوكو هذا دليل إنه بيدعني. وكل dídáàtì ń bọ̀ láàlà àti gbogbo bí ìyàpáwátà nù ni mardúdà ní tájà padà sẹ́ni tó ṣe ni. wà ní ọ̀nà dáàlìkà wọ́n ní túmọ̀ eléyìí báyìí ìtumọ̀ rẹ̀ kó lè bá àwọn apá gbọ́ yé dáadáa ìtumọ̀ rẹ̀ ni pé ànàlìbídà pípẹ́ àwọn bídà àwọn ní ànàlìbídà jámẹ́rù bídà tù ní àlìbídà rẹ̀. gbàtó wá jẹ́ ismu anna ló jẹ́ ànàlìbídà àbẹ́kọ̀ọ́ so tàbí ká sọ pé jẹ́ ismu inna ṣé bá yìí sì tó pé anna ni ó máa jẹ́ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣé bá yìí sì inna ni ó máa jẹ́ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ anna ni ó máa jẹ́ láàrin ọ̀rọ̀. náà wọ́n ní pé anna kulla muhdathin fi d-din náà wọ́n ní. ومعنى ذلك أن البدع في العبادات والاعتقادات محرمة pé gbogbo bídíà nínú ìbáàdà nínú ìjọsìn àti nínú àkídà nínú àdìsọ́kàn muharramatu nítaṣe lè wọ̀nyí. walakinna at-tahrima yatafawatu bihasabi naw'iyyati al-bid'ati. wọ́n ní àmọ́ ìṣeléwọ̀ rẹ̀ ó yàtọ̀tọ̀ síra wọn ìdájọ́ ìjẹ́wọ̀ rẹ̀ yàtọ̀tọ̀ síra wọn. wọ́n ní ní ní ìbámu sí irú ìran bídí àti ìyẹn ṣe ni ó tọ́ka sí irú ìdájọ́ ìjẹ́wọ̀ wo yóò jẹ́ ìdájọ́ rẹ̀ yàtọ̀tọ̀ síra wọn so ní ìbámu sí irú ìran bídí àti ìyẹn bá ṣe. faminha wọ́n ní táwọn sọ ni pé faminha ọ̀nbẹ́nu bídà máa wà kúkúrú sọ̀rọ̀ ilé tó yẹ pé ìṣe kèfèrí ni tó straight ìṣe kèfèrí ni tó clear ìṣe kèfèrí ni tààrà láì lábòmílà ń bẹnu bídà tó ń pè ìṣe kèfèrí ni. wọ́n ní gẹ́gẹ́ bí kàtọ́wáàbù bil quburi wọ́n ní irú àpéjúwe bẹ́ẹ̀ ó ní kí a máa rọ kiri káàtàárè. àmọ́ kí ni kìí gbogbo ìmọ̀ ọ̀rọ̀ kiri káàtàárè orí bídà tó gbẹ̀ jáde kólú ẹ̀sìn. wọ́n ní kàtọ́wáàbù bil quburi rúbàn ila ashabiha lẹ́ni tí tí ò jọ́sìn fáwọn tó wà lù sàárè yẹ bídíà ló ń ṣe náà bẹ̀tùkọ̀tẹ́ kéde o kéde kúkúrú sọ̀rọ̀ wọn ni kàtọ́wá bìbí kùbúrí takọ́rùbá ilá ọ̀sọ̀hábì ha wọn ni rúbídà yìí kúkúrú tó kéyà ni kúkúrú tó lọ sàn ni. wàtàkìrí ni bàbá ìṣùwà nùdú ilá ha kálọ̀ máa pa ẹran fún àwọn tó wà lù sàárè kálọ̀ máa pa fún wọn. bákan náà kálọ̀ máa ṣèlérí fáwọn tó wà lù sàárè bídíà tó wọ̀dù ayáyé asábìhà kálọ́ máa pe àwọn tó wà nù sàárè bíjà tọ́yọ̀ jáde kúrò ìsìlámù ni wàlí ìṣèlọ́sà ti bíhì kálọ́ máa bẹ̀ wọ́n pé ká yọwọ́ kó nu wàhálà kò yí báyìí sí bíjà tọ́yọ̀ jáde kúrò ìsìlámù ni. wọ́kà àkọwárì gòláàtì jahmiya wọ́n ní àtìrú àkọ́ni àpéjúwe bẹ́ẹ̀ náà tún ní ọ̀rọ̀ àwọn aláṣejù jahmiya irú àwọn ọ̀rọ̀ wọn tá máa ń sọ pé Qur'an kọ́ ẹ̀dá ọlọ́wọ́ bá ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti pé ọlọ́wọ́ bá ò ní ìròyìn kankan bẹ́ẹ̀ ni kò lókọ kankan àwọn gòláàtù jahmiya àwọn aláṣejù náà wọn jahmiya ọ̀rọ̀ tiwọn irú ọ̀rọ̀ tiwọn yìí náà ọ̀rọ̀ kúfùrù ni ọ̀rọ̀ bídí àtúgbò ìjáde kúrò islam ni àtàwọn ọ̀rọ̀ tiwọn náà ntúgbò ìjáde kúrò islam àwọn aláṣejù náà wọn. wa wọn lọ bẹ nínú nínú bídíà okùnfà ẹbọ ni okùnfà tó lè múni lọ síbi ẹbọ ni kì í ṣẹbọ fúnra rẹ̀ kò gbé ìjáde ẹ̀kọ́ ti yanjú àtúgbò ẹ̀já ló kórè Islam tó jẹ́ kúfùrù tó kílẹ̀ àbí. wọ́n wá ní ìbẹnu bí kẹ́lẹ́ máa fẹ́ ìdájọ́ ẹ̀yà tọ̀tọ̀ síra wọn wọ́n ní tó bá ń bẹnu fídíà yìí tó yẹ pé okùn fẹ́ bọ lásán lọ́jẹ́ kò ń ṣe ẹbọ fúnra ara rẹ̀ kò gbé ẹ̀já ló kórè Islam àmá burú lòun náà. wọ́n ní òun lélẹ́yìí o kàlbínà yàrá ìṣubú àwa tí a sin òkú tán táwa lọ wá àwọn bíkìlẹ àtàlẹ kan bá wa rẹ sàárè kan bá wa mọ nǹkan lé lórí láì sàwọn kristian ṣé bẹ́ẹ̀ ni ti yìí pẹ́ẹ́ pé wọ́n fẹ́ẹ́ lè yọ rúmà palọ̀ fún sàárè wọn fẹ́ẹ́ni tó kọ àwọn lé alárànbarà lé sàárè lórí ó tó kó òdòdó sí wọ́n tún ṣe gbogbo ẹ̀ àwọn mùsùlùmí náà ti ń ṣe tó fara pẹ́ bí wọ́n tiẹ̀ tí tó báyìí tó ọba wàtàkìdìmì zaba ọni no wọ́n ní kalbina yàrá kubur gẹ́gẹ́ bí kálọ́ máa malilé sáré lórí fídíò àyè ògbó ẹ̀dá ló kóró islam wà sọláàtì wà dùn àyè ìdáhà àti àti gẹ́gẹ́ bí kí ẹ lọ máa kírun àbí kọ́ lọ máa sàdúà níbi sáré àmọ́ lọ́wọ́ bá ní kírun yẹn fún ọlọ́wọ́ bá ní sàdúà yẹn fún ọkà lọ sí ibi sáré pé àyè yìí ń kọ́ o àyè gbígbàdúà ni àyè yìí kọ́ téèyàn bá ṣe ìbáàdà ń bẹ̀ àníyàn rẹ̀ nu nítorí bíbíà náà nìyẹn àyè yìí pé téèyàn bá ṣe ìbáàdà ń bẹ̀ o ládá téèyàn ó rí ń bẹ̀ ó ju kéèyàn lọ ṣe ìbáàdà láyé mi lọ torí pé kí ni o àyè yìí àyè àlùbáríkà ni torí ẹni tó ṣe sínú ilẹ̀ yìí kọ́ o ẹni kí ni ẹni àlùbáríkà ni wọ́n ní irú bíbíà yìí kọ́ wọ́n ní kò ṣe kí ni kò gbé ìdáre kórè Islam ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tí mo ń ta bá nílẹ̀ yìí mo ní ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó lọ síbi sàárè tí ń lọ ń pe ẹni tó wà lọ sàárè àbí lọ ń kírun fún ẹni tó wà nù sàárè gẹ́gẹ́ ní jọ́sìn fún àtẹ̀tọ́ ẹ̀kọ́ lọ síbi sàárè kéde tó wà níbi sàárè ní jọ́sìn fún ọlọ́wọ́ bá ní jọ́sìn fún àmọ́ nítorí àníyàn bá ní àyè yẹn jẹ́ àlùbáríkà ni ọlọ́run gbàdúrà níbi sàárè torí kó láyé pé àyè yẹn jẹ́ àyè gbígbàdúrà mọ́lọ́run gangan ní ń bẹ àwọn méjèèjì bí sẹ́ wọn ṣe yàtọ̀ bẹ́ẹ̀ ìdájọ́ wọn yàtọ̀ àbí sẹ́ wọn papọ̀ ni ẹni tó lọ pé ẹni tó wà ló sàárè àti ẹni tó lọ pé ọlọ́run ọba níbi sàárè ṣíṣe àwọn papọ̀ ẹnìkan ń pè èèyàn ẹnìkan ń pọ̀ lọ́hùn àbí ẹ̀kọ́ ni ẹnìkan ń pè òkú ẹnìkan ń pọ̀ lọ́hùn bí sẹ́ wọ́n ti yàtọ̀ yẹn bẹ́ẹ̀ náà ni ìdájọ́ wọn yàtọ̀ torí tẹ́ ń pè ní ẹ̀fin tó gbé ìjáde fún tó jábọ̀ òun náà ní ká gbé ẹ̀tọ́ ọlọ́ọ̀ba fún èèyàn ẹni yóò gbẹ́tọ̀ ọlọ́ọ̀ba fún èèyàn ọlọ́ọ̀ba náà ní pè ẹ̀tọ́ ọlọ́ọ̀ba ní ìbáàdà ọlọ́ọ̀ba náà ní pè òun náà ní kírun fún ẹnu bí tí wàhálà rẹ̀ wà ní pé ààyè títí ń ṣe ìbáàdà yẹn ó ní àníyàn pa èèyàn lọ́yà ààyè yẹn ò ṣe kíni kò sẹ́rì fún ìlọ́lá ààyè yẹn àníyàn kó ń lọ ń jọ́sìn láàyè yẹn tó ibi ládàá àwọn eléko yẹn so àníyàn tó fi di bídà mọ́ lọ́wọ́ nìyẹn ní tí bídà fi wọlé tọ́ nìyẹn kò yẹ báyìí sí so kẹ́lí bá lọ pé ìyàtọ̀ ń bẹ alùsùn náà máa ń ṣèyàtọ̀ yẹsẹ gbogbo ìṣẹ̀lẹ̀ gbogbo gbàtí káàdé bá máa ń dáná pé yẹn kẹfẹ lé lórí lánlá tó ti sọra fẹlẹ yẹsẹ gbogbo àtọ bá rí àwọn èèyàn tí ń lọ síbi sáré lónìí kẹfẹ yìí ni wọn wọn máa ń lọ síbi sáré fún àwọn kan o ní pé nǹkan èbèrè báyẹn kọ́kọ́ mọ kí ni kẹsí lọ sí ibi sàárè náà ẹjọ́ rẹ tó bá jẹ́ pàwọn tó wọnú sàárè ní ló ń pè ẹlẹ́bọ nìyẹn àwọn tó bá yẹ pé kẹ ló ń ṣàdúrà sọ́nà ọba ọlọ́run ọba ní ló ń bẹ̀ níbi sàárè yẹn kò yẹ báyìí sí kódà kó rí kọ́ máa kírun bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọba ní kírun fún níbi sàárè yẹn ọkàn lánìyàn pé àyè yìí ń kọ́ o àyè tó gbé tí yàrá ti rìn ìlú àdá ń bẹ̀ yóò ní ládá ni tó so wọ́n tọ́ bá rí báyìí o ò ní pè ní kèfèrí torí pé iṣẹ́ tó ṣe ògbéjáde fún Islam ló fi jẹ́ sí abárí yẹn. iṣẹ́ yẹn tó bá ní àwọn ojú méjì àbọ̀ lọ́nà tó jẹ́ sí pé ó fi lè jẹ́bọ ó lọ́nà kejì tí ò fi lè jẹ́bọ kí ẹ tó gbé ìdájọ́ lórí ẹni yẹn ẹ kọ́kọ́ mọ èwo ló ṣe nínú méjèèjì náà. a kò ní láti mọ níyàn rẹ̀. ìnáwó bí nìyá wà ìnáwó bí kúlì mìíràn máa pé báyìí ni ó ń kálukú ọmọ ẹgbẹ̀sán níbàámu sí àníyàn tó bá fi ṣiṣẹ́ rẹ̀ pé báyìí ni so ọ̀rọ̀ jákujàku ni ẹ. wọ́n ní irú àwọn eléyìí báyìí wà sọ láti wọ́n ti wáyé ní ìdáhà so wọ́n ní wà minha máa hùwà fífún ẹ̀jẹ̀kọ̀dì wọ́n ní ti ń bẹnu bíjà tó yẹ pé kò kí àkídà ni kò kí ìṣe fífún nínú àkídà ni wọ́n ní òun náà ní kí ni kàbídà ti kọ̀wárì gẹ́gẹ́ bí bídà àwọn kọ̀wárì wàlùkọ̀dàríyà ti wàlùmùdí àti fi àkọwálì ìwà ìtìkọ̀dá ti yìí nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ àtàwọn àkídà àwọn alùmọ̀kọ̀lífà ti di àdílà ti ṣàríyà tó yà pa àwọn ẹ̀rí ṣẹ̀ríà. wà mí nà máa hu àmà ẹ̀fíyàtò ó ṣe ń bẹ ẹnu bídà tó yẹ pé ẹ̀ṣẹ̀ ni ẹ̀rí lónìí. ẹbí wọn ní ìyàbá tó mọ bídà lọ́sẹ̀rẹ̀ àwọn ọmọ ẹni sọ̀rọ̀ síta. ìwo ah, ah. ni gbogbo àwọn alábàáyé sẹ́wọ̀n sọ mídíà lẹ́sẹ̀ ni sọ mídíà àwọn ọmọ yẹn torí ń pè mídíà eléyìí náà àbá yìí náà mùrùjí wùlò náà o ti o ara rẹ àkókò tó ti tọ́ fún ọ ò ní pé kọ́ ọ padà àwọn èèyàn ti ń kí látọ̀jọ́ ọ̀sán òun gbẹ lọ ó ti sọ̀sọ̀ kú sọ ó ti wá lójú gidi ti fẹ́ jẹ lọ. dáná àwọn ẹgbẹ́ ni bàbá ni yóò crash yóò ìdẹ̀ ti crash báyìí iná yóò crash yìí crash yóò ti báyìí ó ti crash náà. ìyálà yàrá ìyálà yàrá ẹ ó lè ó lè ó lè àwọn ojú àlọ́mọ yẹn òun gangan lọ́wọ́ pàlárò kébìrì lọ́rọ̀ yóò bò ee eh, eh, bẹ́ẹ̀ bá ọ mú bí tí mo ti kéjẹ́ ìdí máa ní wọ́n pè ń kébìrì kéjẹ́ ìdí provide ẹ̀ kárí.

ṣé báyìí ní sè é ní fẹ́yàwó lórí pé ìyàwó ọmọdé sọ mi wọn ní jẹ́ kí n yíta ájú ṣe wọ́n ti ẹni jẹ́ kí n máa ṣe tìlàwá tó kọ̀ áàd wọ́n ti ẹni jẹ́ kí n mọ́sáàyè mójú tẹ́sí ẹ́ wọ́n fẹ́ máa dá dúró tèmi ni tabatul bídí àyẹ ẹ̀ṣẹ̀ ni ẹ̀rín sì ó ní kàbídí àti tabatul. wàsíyá kọ́ ìmọ̀ fi sàm àti inú bídí àkẹyà Israel. kàní àwọn ọmọ èlò àwọn aláìmọ̀kan ni wọ́n ń lò léyìí. wàsíyá ni kọ́ ìmọ̀ fi sàm حديث أبي إسرائيل حديث ابن عباس قصة أبي إسرائيل olùwárí fàásì yìí pé gẹ́gẹ́ bí bírú bídíà kéèyàn máa gbàwẹ̀ kó dúró sínú òrùn ilé tí irú lè ti àbú ìsọ̀rọ̀ ṣe yẹn bídíà ẹ̀ṣẹ̀ ni ẹni ẹ̀ ń pa ọkọ̀ bídíà ẹ̀ṣẹ̀ ọkọ̀ bídíà ẹ̀ṣẹ̀ kí lélẹ́yìí ẹ̀wọ́n pẹ́ káwọn sábà lé ní bídíà ni àwọn ẹ̀wọ́n lẹ bídíà máa sábà pé ta ni lẹ bídíà máa lẹ ilé màṣùmùrù ni wọ́n màṣùmù làwọn sọ̀hábà màsùmùnì ni wọ́n. tá a bá ti fẹ́ tẹ̀lé gbogbo nǹkan ni wọ́n máa takò wọ́n ti sọ ìkọ́sí kọ́sí iṣẹ́ wa ti jìmọ̀ kéèyàn tẹ̀rẹ̀ lọ́dà pé a tí n bá tí a ti bá yẹn tẹ̀rẹ̀ mi lọ́dà kọ̀ parí bẹ́ẹ̀ bá fìyàwó lọ mi <laughs> bá a ti bá fi tẹ̀rẹ̀ mi lọ́dà tó ẹ jẹ́ bẹ́ẹ̀ nígbà mọ́ ìmọ̀ ìwà ara yẹn fèsì ìbáàdà ẹ òun náà ń pè ní àlùfẹ́sọ̀ ìkọ́sí ìkọ́sí iṣẹ́ wa ti jìmọ̀ náà ẹ wo ilé ìbáyìí mo wá fẹ́ fi ẹlẹ́ẹ̀kejì síra ẹlẹ́ẹ̀kejì yìí mo fẹ́ fi ṣàlàyé ẹ̀ dáadáa ṣẹ́tí pé bíbáyìí wọ́n sì yàtọ̀ láàrin ẹni tó lọ síbi sàárè tí lọ ń ṣe ìjọsìn ẹni tó wà nù sàárè àti ẹni tó lọ síbẹ̀ tí lọ sí ìjọsìn fọ́ lọ́wọ́ bá wọ́n ní dídí alákọ̀ọ́kọ́ yẹn ẹni tó lọ síbi sàárè tí wọ́n lọ ń ṣe àbí lọ ń ṣe nǹkan kan ìlọ ń dúran fẹ́rẹ̀ àmọ́ ìdí tó fi lọ dúró láyé yẹn ni pé ah, àyè yìí kọ́ o àyè àlùbáríkà ni tá a bá dúró sáyè yìí ọ̀yẹ́ ká nílára tó pọ̀ àmọ́ lọ́nà mo pẹ̀rẹ̀ fún kò sẹ́ bọ́ àmọ́ tó bá jẹ́ kò di kò di kejìlì àmọ́ tó bá yẹ pé ní tó wà nù sàárè gẹ́gẹ́ ní dúró fún àfa ó ti jáde kúrò Islam ó ti yé báyìí nìkì àbí lọ́n ṣe lérí lọ́n ṣe lọ́n jẹ́jẹ́ fẹ́rẹ̀ tó wà nù sàárè gẹ́gẹ́ bọ́ ni àbí àmọ́ kí lọ́n jẹ́jẹ́ fọ́lọ́ tó o bá ti lè fún mi lọ́mọ ọba àwọn ọgbọ̀n ọjọ́ fún ọ ní ń ọba níbi sàárè pé ibi kábàárí àwọn bàbá wa kiri mọ̀ wáyé ọlọ́run ọ̀rọ̀ náà ká mìíràn púpọ̀ nítorí ẹ̀ mùsùlùmí wọ́n ní kábàárí àwọn bàbá wa. pẹ̀lú kí lóyún lọ́wọ́ kò kábàárí kan náà àwọn kábàárí àwọn tó ti kọjá lọ pé mo wà bí kábàárí àwọn bàbá yìí tó ká fi kó àlàyé ẹ̀lẹ̀. náà ẹlẹ́ẹ̀kejì yìí nínú àwọn tíra tí mo ti kà yín náà ni pápá jùlọ tí ẹ bá lọ́wọ́ tíra al-Bidaya wal Mukhalafat fil Hajj ní eh, page eleven mujallad alákọ̀ọ́kọ́ ẹ̀. eré tí mo kà tó tí mo kọ̀rọ̀ tó ń bẹ̀ yìí sí inú tíra aqidatu tawhid wa bayanu ma yudadu ha min ash-shirki al-akbar wal asghar wat ta'til wal bẹ̀tí bó ṣe wà ní gbogbo àwọn tíra yòókù náà ni ọwà ń bí gbogbo àwọn tíra tí mo kà yẹ bí n tó wà ń bí kò yàtọ̀ torí pé kí tẹ́rí gbogbo ọba wá dá wọ́n ti nẹ́kìlù ni wọ́n gbé ọ̀rọ̀ tó wà nínú tíra ìdìsọ́ọ̀mù ṣáàtì ẹ̀ tó fi yóò náà kan nínú ìdìsọ́ọ̀mù ṣáàtì ìyẹn tó wà ń bẹ̀ wọ́n wá wá ṣébà ní ti pé ọ̀rọ̀ yìí ń kọ́ bí àfihàn àlùsùn àjẹmọ́ àṣírí nìyẹn ṣébà ní tó fi jẹ́ pé tẹ́ bá lè ṣe nẹ́kìlù tẹ́ bá so bí gbogbo yín gbogbo yín tẹ́ bá kò tẹ̀ bá kẹ́rẹ̀ ni ó ṣe rí tí ó bá ní sùpé ibi kẹ́rẹ̀ lẹ́sẹ̀ kí ni o lẹ́sẹ̀ lọ lẹ́sẹ̀ lọ extract ọ̀rọ̀ yẹn so yín lóye ti sọ́ọ̀mù ní gbogbo ti extract yẹ gbogbo wa ta ni wọ́n ń kò tẹ̀ sí ibi pé àkídájú súnà o báyìí nípa bídíà o ìdájọ́ rẹ̀ bábẹ́ báyìí kò sẹ́ni tó sọ orí jíjà bàtà sọ orí láyé kò sí wàláì kò sẹ́ni tó sọ rí àwọn ọ̀rọ̀ tẹ́ẹ̀ lè rí tíra fún tí ọ̀sá kọ́lẹ̀ fún ni. àbẹ́ fún ẹ tó bá jẹ́ kó o dára lójú bọ́ọ̀ta ẹ má wulẹ̀ ìdìbò torí ibi tí ọba ti tí èyàn tí wọ́n di ìyàkadì má wulẹ̀ fapájá níbi tó wà yẹn pé bọ́ọ̀tà bọ́ọ̀tà bí kéwù yẹn bá dá ọ lójú bọ́ọ̀tà náà ọba sì yẹ bọ́ọ̀tà ṣebí wọ́n ní rashid jide <laughs> àbọ̀dẹ́sì kan olúbẹ̀rẹ̀ kéèsì mi ni wọ́n wá two hundred thousand wọ́n <laughs> tún wá two hundred thousand báyìí ọmọ ẹ̀mí ga lọ́yà ọmọ ẹ̀mí ga kẹfẹ́ rí ọmọ ẹ̀mí ṣe ìṣẹ́ àánà ẹ̀ẹ́dáàbí sọ pé lẹ́nu àṣàyílẹ̀ ìrìjì ìfọ̀ lẹ́nu àṣàyílẹ̀ bí mushrik àwọn fẹ́ ṣe wọ́n fẹ́ ya pàdé yìí báyìí wọ́n fẹ́ ṣe ṣìyànà pẹ̀lú ẹni tó pè ní mushrik wọ́n wá two hundred thousand tó lọ kó fún káfíìrì tí ó fi wá bá wọn dìtẹ́ di ẹni tó gbà pẹ́yọ̀ pọ̀ bí èèyàn kábá dẹ́rẹ́ wò ó jáde kóòrùn sá àwọn báwọn bá <laughs> dé odidi èèyàn àwọn bí àwọn yàrá bàtà bá rí o di súnà ó bá yẹ jẹ́ káwọn náà nírú o ìyẹn ti máa ya kùndàrú báyìí àwọn ìdájọ́ àbòsí láti máa wọn ǹgbà ó lè gbogbo ńtọ́ bá ti kò sí nǹkan tó kò wọn máa ṣe alẹ́ tó fún mi pé ìkan náà rẹ̀ challenge ní mọ́sálásí táwọn ti ń kírun ní challenge nínú àwọn mọ́sálásí kan challenge ni tó wà lẹ́yìn ojú rẹ̀ lẹ́yìn èyí táwọn bá kírun tán táwọn kíjọ mọ̀tà yóò wá wọlé náà máa kí náà sọ máa dárò tiẹ̀ kíá. ọlọ́run wá pòjọ kan pé láyéláyé rẹ̀ mọ́ àti mọ́sálásí mọ́ <laughs> ní ayé ní ayé rẹ̀ mọ́ <laughs> ó ní àwọn bá ẹni asọ́lọ̀ tó wá ní tí ń pè ìjàmbá sáré mọ́sálásí ah! nígbà kó sọ pé ìjàmbá tá jẹ́ virus ó ní haha ìyẹn mọ̀ pé onírúurú ni yìí ìbádí sáramọ̀ sí yìí nítorí kó sọ pé virus ó sì di onírúurú báyẹn wàláyé mo fọlọ́ wàbúrà láti takò jàmbá tá òfin di kedere wàláyé mo fọlọ́ wàbúrà tó o bá láti lè takò jàmbá tá o ti dó òrùjú yẹn tábàdà pé ìyàlórí ju kèfè yìí Islam. títí kèfè ní báyìí náà bóun lẹ́yìn tí máa ń ṣe kò yẹ báyìí ẹlẹgbẹ́ burúkú wàlọ́ọ̀hì ẹgbẹ́ tí ò da ẹgbẹ́ tá nàbí sallallahu alaihi wasallam níka jìnà sí tó burú jù lásìkò yìí ẹgbẹ́ ìjàmbá tá ni. láì mo ti lọ àná ẹ jẹ́ n parí ẹ̀ ojú nǹkan ọ̀fọ̀ mi padà jáde ṣé ìmáàjì bọ́ sínú agbọ́n ni ọ̀rọ̀ wọn báwọn <laughs> tọ̀ <laughs> bàbá ní ká fi dàbí léjì kan. náà ẹ jẹ́ ká lọ wo tí ó rẹ̀ léyìí. البدع والمخالفات في الحج هنا ما في قارئ لنا إن شاء الله وني أولا انقسامها باعتبار إحلالها بدين بدين المبتدع وانا كنت بدع sí ní ní àwòye sí ìkó ayẹ bídíà bá ẹ̀sìn ẹni tí bá ń ṣe bídíà lọ́nà tí bídíà fi ń káyọ bá ẹni tí bá ń ṣe ẹ̀sìn ẹni tí bá ń ṣe bídíà yìí ọ̀nà wo ni bídíà pẹ́ sí ní abala ìwúye sí ọ̀nà tó ń gbà kó ayẹ bá ẹ̀sẹ̀ ní ti ṣe bídíà náà. wọ́n ní pàtàkì mo bí hàdà ẹ̀kìbá ìlà kùsùlẹ̀ yìí. wọ́n ní ìwòye sí ilé ta sọ yìí ìwòye sí ọ̀nà tí ń gbà kó bá ẹ̀sìn ẹni tí ṣe bídíà yìí wọ́n rẹ̀ méjì lànà pẹ́ sí. alákọ̀ọ́kọ́ albida ẹ̀fìn mọ̀kàfíọ́rọ̀tù fàyà lẹ́tí tún kò ìjù sọ ìbáha mìndínì mìndínì là wọ́n ní wẹ́lẹ́ ìbáyìí iṣẹ́ tí ó máa ṣe fún yẹn ni pé yóò yóò yẹn jáde fún inú ẹ̀sìn tó dá yóò bá ẹ̀sìn yẹn pátápátá yóò bá ẹ̀sìn yẹn jẹ́ pátápátá. wàhíyà máa kára kúfùrọ̀ sọ̀rí ìhà wọ́n ní òun náà ní bídíà tó bá tó kílẹ̀ àrè. kàkọ́wá bìrì kùbù wọ́n lápẹjú rẹ̀ ní kéèyàn máa lọ kéèyàn lọ máa rọ kiri ká sáré. takọ́rù balẹ̀ la àtúhàbíà tí ń jọ́sìn fáwọn tó wà sáré yẹn wàtàkìdìmì zaba ìṣìláhù wànùdúnì láhù àwọn náà di sẹ́mi tá a kà ń bẹ̀rẹ̀ làwọn náà fò wọ́n ní àdìgẹ́ yẹn lọ máa pa ẹran àdìgẹ́ yẹn lọ máa ṣèlérí fáwọn tó wà nù sàárè wàdù àyàyìhì àti yẹn lọ máa pè wọ́n wàlì ìṣèlú ọ̀sà ti bìhì àdìgẹ́ yẹn lọ máa wá kọ́ yẹn lọ ọ̀fẹ́. wàtàtàfáwọ̀tù fi ṣíjà ti sọ̀rọ̀ mẹ́tìhà wọ́n ní bídí àjẹ́ ní o wọ́n ní is of different categories níbi ìlágbára ìjẹ́wọ́ rẹ̀ wọn ló yàtọ̀ síra wọn ó gbé pẹ́ jura wọn lọ ó gbópọn jura wọn lọ níbi ìlágbára ìjẹ́wọ́ rẹ̀ fàmí ni àmọ́ wọ mi wàtá wọ́n ló ń bẹ nínú bídíà tó yẹ pé okùn fẹ́ bọ́ ni kìí ṣe bọ́ fúnra ara okùn fẹ́ bọ́ ni kàlìdínà bí ká lọ máa kọ́ nílé والصلاة والدعاء عندها أجعل ما سجوا كلو ما كيرو نبي ساري أما الله با كنا لانقي الله با نا لانكيرو فون ومنها ولي واتون بانو بيجا مكانا ما هو معصية إذا في معصية إشاني باعتباء ما هو معصية كبدعة تبتل عن الزواج ولي غير بدعة يضيبه òun ọ̀fẹ́ ṣe kí ni òun ọ̀fẹ́ fẹ́yàwó òun ọ̀fẹ́ ṣe òun ọ̀fẹ́ fẹ́yàwó wọ́n ti yá mi kọ́ ìmọ̀ bí ṣọ́m wọ́n ní bákan náà àti irú fídíà pé àkí èèyàn sọ pé òun fẹ́ máa gbààwẹ̀ lẹ́ni tí ó dúró sínú òrùn so ibi báyìí wọ́n ń jẹ́ pé wáyé pé wọ́n ní ìtumọ̀ ẹ̀fà yọ́n bí mo fi wá lóbi ni pé eléyìí láyìí ń ṣàlàyé tá a sọ lẹ́ẹ̀kan wípé fídíà méjì ní ń bẹ alákọ̀ọ́kọ́ ilé tó gbé ìjáde kó ní Islam tó sọ̀rọ̀ di kèfèrí wọ́n má pèjú ìwà wọ́n ní gẹ́gẹ́ kí a máa ṣe tọ̀wá kí a máa rọ kíkà sáré lẹ́yìn tó ẹ tí ó ń jọ́sìn fáwọn tó wà ní sáré yẹn gẹ́gẹ́ bákan náà kí a máa pẹrẹ fún wọn kí a máa ṣèlérí fún wọn kí a máa pè wọn kí a máa wá kẹ́yìn rẹ̀ jáde lọ́fìn wọ́n ní bídà yẹn jáde kó ní Islam wọ́n ní ẹlẹ́ẹ̀kejì àlùbídà olùfàṣítọ̀ ilé ìtọ́sọ̀rọ̀ ìdìpọ̀ kí tí ò gbé ìjáde kó ní Islam lábàdà tó ń gbà kó bá ẹ̀sìn yẹn lẹ́lẹ́kejì pé àwọn bídà kan mẹ́tọ́ pé kọ̀yọ̀ jáde kó ní Islam àmọ́ sọ ẹ̀ dìpọ̀ kí wọ́n ní irú ẹ̀ wàhí allati la tukhriju wọ́n ní wàhí allati la tukhriju sahibaha min da'irati islam wọ́n ní òun náà ni àwọn bídíà tó sí pé kò yọ ẹni tó bá kó sí kò yọ ẹni tí bá ń ṣe kò jáde kúrò nínú fóòdì islam kò jáde kúrò nínú agbọ́nrin islam kò jáde kúrò nínú agboolé islam walakinnahu yakunu fasiqan biha wọ́n ní ẹnu mọ́ ni pé yóò di ipò kí ni yóò di ipò kí yóò di ẹlẹ́ṣẹ̀ lórí àwọn bídíà náà ẹ̀rí mi gbọ́sẹ̀ wọ́n ní bídíà kan bẹ kò sọ ẹ̀dí kò sọ ẹ̀dí kèfèrí ó sọ ẹ̀dí ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ní náà ní bídíà yìí náà ní bídíà tí ó jẹ́ pé kò yọ ẹni tó bá ti jáde kúrò nínú Islam ọkàn sọ lẹ́nu mọ́ ni pé yakunu fasiqan biha ẹni tí bá ń ṣe pẹ̀lú bídíà yìí yóò dẹni tó di ipò kí pẹ̀lú ẹ̀ wàtàtàfáwàtú fi ṣídà ti hurmatiha wọ́n ní ilé ìtawà wí náà òun náà tó wá yà sọ̀tọ̀ síra wọn níbi má ṣe gbópa sí níbi ìjẹ́ ìwọ rẹ̀ tí wọ́n má pèjú wá pé irú ilé tí ó gbé ìjáde fóònù Islam tó yẹ pé ọkàn sọ̀rọ̀ òkì ni wọ́n ní famina ma huwa min wasa'il shirk kalbina'i ala wa salatu wa du'a indaha wa minha ma huwa ma'siyatun kabirati tabattul an wa siyam qa'ima fi shams sílí báyìí ìtàwé tí kò yíra ni pé iye tí mo bá kéwú débẹ̀ tí mo fi ṣàlàyé lè kí wọ́n máa dá kéwú máa rún lójú torí pé bí wọ́n máa kàgbé kéèyàn lọ́mọ ṣèjọ́ sí níbi sàárè ẹni tí ń lọ sí kí ni wọ́n ṣe àwọn ìbádà níbi sàárè ẹ bọ́ ní. ìbádà níbi sàárè tá ń pè lẹ́bọ onígbàyẹ pé yẹn lọ ní jọ́sìn fẹ́ni tó wà ní sàárè gẹ́gẹ́ ẹbọ nìyẹn bíjà ẹgbẹ́ ìyá ìgbóni Islam àmọ́ kọjá sí pé Ọlọ́run ọba lèyẹn lọ ní jọ́sìn fún níbi sàárè òun ò ẹ má lù kéwú papọ̀ mọ́ fún wa tíra àkídà là ń kà yìí sọ fún wa ipá àkídà fún wa pa àkídà ṣe fàzánù ọ̀dà sọ fún wa bẹ́ẹ̀ kó o jẹyàn rẹ nísì ẹ sọ fún wa wípé àkídà Muhammadu Abdul Wahab ọ̀dà ẹ sọ fún wa wípé àkídà gbogbo àwọn àbáta ta yìí pé kò dá pé báyìí sì wá mú bí tí wọ́n ti rí àkídà tiẹ̀ wá ọkàn jẹ́ yóò dáná lọ́dọ̀ agbọ́yé àdá wọlọdẹ ọgbà dìbì ẹyẹ fúnra rẹ ọtún síbi tó wọ ọtọgbà fẹnu rẹ mu ah, èmi ò lè gbà yóò Mr. Jabata èmi ò lè gbà yẹ mi lè gbà kò yọ báyìí nì njẹ wà láyé lè gbà kò yẹ báyìí nì so láíláíláíláí Ọlọ́run méje ń gbà ìlè gbà Ọlọ́run sì ń jẹ gbà láíláí ntọ́ da sọ da gbọ́yé fúnra rẹ tẹ́kù ọ̀rọ̀ da wọlọ́tún sórí ìfẹ́ lù rẹ ah, ìtukùtù lọ́tún kò sọ alùsùnà kankan lórí ẹ̀ níta òbí sọ pé yẹn wà lórí manhajú alùsùnà ni pé kárí pé àgbọ́yé ó ní ó ní ìbátan ó dẹ̀ ní ìbámu ó dẹ̀ dọ́gba pẹ̀lú àgbọ́yé àwọn alùsùnà ní ṣáájú ìgbà yẹn lágbà fún orí lójú ọ̀nà wọn kò yẹ láyé jì àmọ́ ọ̀njà kojú ọ̀nà wọn òrìn lójú ọ̀nà wọn alùsùnà ni ọ̀fẹ́ gbèjẹ̀sì pọ̀ fẹ́ òjì dájọ́ tiẹ̀ lẹ̀ kò yẹ jì yìí ó fi ju àwọn grandfather rẹ̀ àtijọ́ síra níbi àwọn àkídà kọ̀wárì jàbàtà lórí fáìbù ẹ̀ olórí fáìbù ẹ̀ nínú ìlú yìí kò sí ìbáyé ṣe pàápàá jùlọ ní south west yìí ní south west jàbàtà ló ṣe kéde olórí fáìbù àkídà burúkú yìí sọ abẹ́ náà bá kọ́lọ́ba kọ́ mọ́sá bá paná àkídà burúkú yìí kọ́lọ́ba kọ́ bá paná rẹ̀ pátápátá kò yí báyé ṣe so kọ́lọ́ba kọ́ bá paná rẹ̀ kúkú yẹ́yẹ́ la ilaha illallah ṣe báyé ṣe àwọn tí wọ́n gbé àṣà rẹ̀ dání tó ń championu àṣìyá burúkú yìí bẹ̀rẹ̀ látòrí àfa àmísà Muhammad bin Jabata ọ̀gbẹ́ni Muhammad bin Jabata àti àwọn tí wọ́n ti rí ẹ̀wọ̀n he ẹ́ bí Rasheed Mustapha bí Yusuf ọmọ wo bẹ́ẹ̀ ti yìí so níjọ́ ni ẹ̀kọ́ mọ́ sọ́jọ́ ìwọlé àwọn àṣírí ti fẹ̀mọ́ ṣáájú wa ọ̀kan ti fẹ̀mọ́ gba ọ̀gá lọ́wọ́ wa àwárí ti kó mẹ́. èmi náà wà á rántí pé àwa náà mọ̀ ẹ̀dí so ìmáàlì níbi kiri ìbá wàláì wàláì abákin ní ibi rẹ̀ fa. kódà tó máa sọ ìṣẹ̀lẹ̀ tó mú wa sọ ìmáàlì àwọn ará àdúgbò yọ̀ọ̀rọ̀ ti dáadáa. ìjà kan tó ni níbẹ̀wò ibi mọ̀ náà wọ́n sì ìjà ti tẹ̀lẹ̀ níbi bíi yẹn ibi bíi níjà ó ti tẹ̀lẹ̀ gbogbo ará àdúgbò yìí gba wa wà ń bi jàbàtà dáadáa níbi àwọn síbi báyìí ah aláì àwa náà ah bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá ti sàkídà wọn bẹ́ẹ̀ bá ti sẹ̀wọ̀n bẹ́ẹ̀ ti sàtúmọ́lé ẹ̀ tí ò rí ṣe because ẹni tó gbé wá gan ẹlẹ́wọ̀n ni báwo lẹ́yìn náà wàá máa ṣe náà náà ẹ parí ẹ̀ náà náà ò ní sẹ́wọ̀n ah, àbí ẹ̀kú jàbàtà náà ti sọ pé ọlọ́run pin kárí ó ní gbogbo àwọn ọlọ́yẹ̀ká àwọn ọmọ rẹ̀ tiẹ̀ wọ̀n àwa náà ti lọ sí wa àṣìbí náà lọ sí ẹnu ìgbà yẹn ká kó wa wọ́n kó àwọn kan lọ sí police station ọjà ìbẹ̀rẹ̀ lọ ti àwọn ọmọ èmi nìkan náà múra sí division torí ibi tọ́wọ́ ti ba èmi ọlọ́pàá yìí division ló mẹ́mi wọ́n èmi nìkan náà múra sí division mo lo three days ní àtìmọ́lé wọlé division gbogbo apátápátá àtàwọn tó wà lọ́jà àtàwọn àtẹ̀mí tí mo wà ní division wọ́n gbọ́ra kó gbọ́ lọ set quarter atọ́lọ́sọ ọjọ́ méjì ń àbọ́jọ́ kan láti ẹ̀sùn mẹ́rin ìrírá yìí sì kó tó wá di pé padà wá gba béèlì wa so mo ti gbàgbé yìí tẹ́lẹ̀ mo fi lọ́sà gba wa pẹ̀lú yìí hàn. àtúntì sàgbàrẹ́ ń bì yóò náà ọlọ́run ti sànú tiwádé ọlọ́run sànú tiẹ̀ náà pẹ̀lú gbọ́lọ́ọ̀ba tí wàá di ti yí ẹni tí ti mú tí ti sábà di tẹ̀bí ńlẹ̀ wọ̀nyí náà ọlọ́run bọ́ sànú tiẹ̀ náà pẹ̀lú torí jẹ́ ìyàbá ń gbà mí wàláì mo ń sọ fáwọn lónìí mo ní wàláì ọ̀rẹ́ mi kan bẹ kí parí ẹ̀ ọ̀rẹ́ mi kan bẹ yẹn ọ̀rẹ́ mi ti oúnjẹ títà ó fẹ́ máa tá oúnjẹ àwa lọ gba ṣọ́ọ̀bù kan sí Murità um, lámẹ́ ní opposite forty ọ̀yẹ̀ yẹn ibi ilé kan bẹ tí àwọn MTN dílà kàti ránṣì tó fi ń ṣe kìnnì bẹ́ẹ̀ so ilé yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ building yẹn ọ̀dọ̀ ni building tó wà mẹ́tẹ̀lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó wà rà padà wá wò tó padà kọ́ sí nǹkan tẹ́fẹ́ ìgbà tí building tó wà mẹ́tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ so àwa gba ṣọ́ọ̀bù kan bẹ́ẹ̀ àgbà ní one hundred thirty thousand naira then aṣọ twenty thousand naira fún owó agent tọ́jú one hundred fifty thousand naira afẹ́ máa tán jẹ. bàbá nítorí kí n máa sọ ní ni pé ẹ ẹ mẹ́rin gátà ń padà tán. wàláhì làzí nígbà tí ìgbà sọ̀rọ̀ ìwà wò pé ah, ẹ ẹ mẹ́rin torí síbí wàláì àti gba ṣọ́ọ̀fù one hundred and fifty thousand naira àti ra odó àti ra so many things àfẹ́ máa tán jẹ àmọ́ torí pé àmọ́ ìgbà àrẹ tán jẹ láì fáwọn yẹn ní síbí wàláì torí síbí la fi kúrò sí business fa síbí láì ya wèrè wà láìsàlá ó ti àní ó ti ti àkóbá tó pọ̀ fáwọn èèyàn gẹ́ tẹ́gbẹ́sọ́ mọ́ yín náà tó ń ṣiṣẹ́ àwọn tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ three crown tó jẹ́ sí pé olóníkàlọ́ resign torí pé jàlálà ni níkì létà létà lápẹ́ ní ọlọ́pàá tó sọ pé kì í ṣe jàlálà mọ́ àwọn tó ń ti resign wọn lè gbà wọn èyí ṣẹ́dù ní. aláwọ̀ àti àgbàdo lè lọ́wọ́ náà fifty thousand kọ́ta mẹ́ta mẹ́ta jẹ wàláì nítorí síbí àti ìdájẹ ajẹtí wa rò pé ah, tó bá jẹ pé ẹran ni àmọ́ kò gúnfe fúnra wa ẹni tó bá sì lówó ọjọ́ gúnfe àwọn òní ìdájẹ pa màlúù gbàgbára bá ti pa káńkà di màlúù náà lè pa àmọ́ síbí yìí làwọn fẹẹ dá sí fún ìdájẹ máa bá jẹ táwọn ìbá wọn bẹ̀rẹ̀ rárá àbẹ̀wò àbẹ̀wò ẹni kápọ lọ́nà mú kọ́ńtà náà pàdé fún síbí ni kò ní kó gbajúmọ̀ lúwa rẹ̀ tẹ́sí ma ibẹ̀ ẹ̀yin lẹ̀ nínú síbí báwa ni báwa bá fẹ́ ra jẹ nínú síbí àti kẹ́ kó síbí jáde nítorí la fi wá òpin ah kò sí báṣe máa dáńjẹ táà ní kó sí síbí wàláì báṣe padà dáńjẹ mọ́nu wa wàláì nítorí síbí ọlọ́run sáré wa subhanaka wa hamdiki ṣẹlẹ̀ ilaha illa ant astaghfiruka wa